نحمده إن الحمد لله <clears throat> نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مجل له ومن يضلل فلا هادي له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 هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدع وكل بدعة دلالة الحمد لله adúgbò fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó tún fi àánú rẹ̀ tí ó tún wá dá wa padà sí ìjókòó wa ní ẹ̀ní ìyẹn ìjókòó àlìfíkẹ́ àlùmọ́yásáru ìkọ́ ẹ̀kọ́ nínú àlìfíkẹ́ àlùmọ́yásáru èyí tí a máa ń ṣe fún wa ní Abẹ́òkúta níbí báyìí ní òní ọjọ́ kẹtàdínní ọgbọ̀n twenty seven oṣù Ṣàbẹ́ẹ̀. fourteen thirty six hijira anabi sallallahu alayhi wa sallam an kira wa yake asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. أنت تقرأ؟ لا بخاف أوكي. يقول لي معاه. نعم. níbi tí abọ́ọ̀dẹ nínú kíni ọ alifiki olùmọ̀yà sọ̀rọ̀ òun náà ní alibáàbù sálẹ̀ fi mawaqiti salat mawaqit ọjọ́ jámù fún kíni ọ miqat miqat yìí gẹ́gẹ́ bá a ti mọ̀ yìí pé isma zamani wal makani sígọ̀ kan náà ni wọ́n máa ń wá. miqat wọn a máa lò fún àkókò wọn a dẹ̀ sì máa lò fún ààyè náà wọn ń pè kankan ní miqat eré ìdáhùn sọ̀sálà tó tó wà kọ́tà rẹ̀ fún àwọn iṣẹ́ hajj. tọ́jú pé ó fún kálukú ní gbèdéke kọ̀ọ̀kan tí wọ́n ti máa gbé ihram bíi alámúlámù bíi Juhfa bíi zaatu irk fáwọn ará iraq wọn ń pè yẹn náà ní miqat jámù rẹ tiẹ̀ náà mawaqit miqat yẹn ni pé ibi tí wọn ti máa ń gbé ihram fún iṣẹ́ hajj bákan náà sọ nínú sọ́tún nẹ́bà sọ̀rọ̀ yìí pé inna yawmal fasli. kàánà mi kọ́ọ̀tà lọ́dájọ́ ọjọọ òpin àyànyàn ọjọ́ ọjọọ dàlù kìyàmọ̀ tó lásìkò ni ẹni mi kọ́ọ̀t mímu lẹ̀ wà ni suma ìtumọ̀ àkókò náà ló ń tu kàánà rẹ̀ kó ná wákòtò yẹn òun ni ni a ti káàlà máa fi pè ìyẹn di méní ìkejì tún ni wípé tó bá ní sunkún ara kàlà máa gbélé ẹ èrò wákọ́tù nísìn wákọ́tù kọ́sùnkún wákọ́ tá a bá fẹ́ wí nínú bá a ti kọ́ kí oúnjẹ lọ wákàlà pè wákàtù òun lọ́pàá fi di kíni o wákàtí. sọ abẹ́ kọ́ ń pamọ́ wákìtì sọ́lá òun náà ní àwọn àkókò ọ̀run àti ìrun lákòókò wọn ni as-salawatul mafruda àwọn ọ̀run ọ̀rẹ́ yẹn khamsun márùn ni ọgbà gbọ́ pé kámsátù o tọ́lé gbọ́ pé kámsátù o ti sin kéwú nítorí pé a ka obìnrin a wá fi akọ kà akọ là fi ka abo abòláfi ka akọ. Èrò báyìí asọ̀làwàtò màfọ̀rọ̀ọ̀dọ́ọ̀tò àwọn ìrun ọ̀rẹ́ yẹn kọ́mùsùmí pé ní kámsátò. Sùmọ́ tó bá já sí pé ọkùnrin ni wọn dáa fẹ́ kà yẹn bí ká sọ pé àlẹ́ àyáàmù al ọ̀sùbọ̀ọ̀ìyàtò àwọn àṣà wípé tá a bá fẹ́ wílẹ̀ àwọn sọ pé sábọ́ àtúláwì àríkèsí yẹ àyẹ̀wò sọ pé àlẹ́ àyàmù fíl òṣùbọ̀ọ̀rì káwá sọ pé kí ni o sábọ́ àtú àgbàrá òwì sábọ̀ nítorí pé àlẹ́ àyàmù ńkọ́ ọkùnrin ni àwọn afọbìnrin kà àsọ̀làwàtú mọ̀fọ̀rọ̀bọ̀t àwọn ọ̀run ọ̀rẹ́ yẹn kọ́msù ni wọ́n ṣe márùn ni wọ́n ìlẹ̀ ọmi wọn lẹ́yìnlá lọ́sàn-án ni o àti lóru irun tá a wá wíyí ni likulli salatin minha waqtun muhaddadun haddadahu shari'u ìkọ̀ọ̀kan náà àwọn ọ̀run wákàtí márùn-ún yìí ni ló ní kíni o ló ní àsìkò kan pàtó tí sẹ̀rí àti gbé kalẹ̀ kèsì pé yẹn ọ̀gá wò sùn pé gbàdé mi máa kí tèmi nì wọn ló lọ́wọ́ ọba àlekè ọlá sọ báyìí pé. inna salata kanat ala al-mu'minina kitaban wọ́n dájọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sàtún nìsa ayé ọgọ́rùn-ún àti mẹ́ta ọlọ́run ní inna sọláàtà dájú irun kínkín yẹn o káànẹ̀ irun yẹn ti jẹ́ ohun tó ṣe wípé kìtàbàn kìtàbà yaani fardọ̀n dẹ́dẹ́ni lọ́dọ̀ wá wípé kátàbà ìyẹn ni pé wọ́n ti kọ nǹkan yẹn lẹ̀ kò sí parẹ́ mọ́ irun yẹn ti jẹ́ dandan mọ̀ọ́kútàn dandan dáa tó wá lọ́jẹ́ yìí ńkọ́ irun dáa fà kókò sí ni ta lọ́jẹ́ dandan fún ọ alẹ́lẹ́mọ́ mìíràn ọjẹ́ dandan fún àwọn onígbàgbọ́ òdodo dádájú irun ọ̀ràn yẹn ní í ṣe lọ́rùn ẹ̀yẹn tá a fi àkókò sí alẹ́lẹ́mọ́ mìíràn lọ́rùn àwọn owó àwọn onígbàgbọ́ òdodo ìtumọ̀ rẹ̀ ni pé irun o mọ̀fọ́rọ́ọ̀dọ́n mọ̀fọ́rọ́ọ̀dọ́n fi àwòkọ́ọ̀tìn mọ̀hàdádàfin dandan ni tá a ṣe lọ́rùn ẹ̀yàn láwọn àsìkò kan pàtó ọ̀là àtúnjẹ òṣọ̀lá àdàsí gbọ́dọ̀ kírun ọ̀bùnà kó lè wá kàn sí ha láì já sí pásìkò ẹ̀ ẹ wá rí nípa ọ̀rọ̀ àkókò oorun ó nípìnlẹ̀ yẹn àsìkò tá a fi ń kírun márààrún yẹn ó nípìnlẹ̀ nù súnà ọ kẹsẹ̀ pé yẹn ká wò kè la o báwọn kan ṣe ti máa go láwọn mọ́sálásí wọn wọ́n sọ wípé àsùbá o fájìrò yọ o ọ̀yọ́ o mẹ́fà kò sọ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni àwọn kan bẹ́ẹ̀ kan tó bí wa wọ́n sì ń kí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sì ń kí lọ́dì sí. ọba àmà yọ òun lọ́mọ àyílà o aago méjì ni àyánsáré o àgọ́ mẹ́rin ọ̀sán ni mọ́gárì o àgọ́ méje ni ọkàn ìyanilẹ́nu fún rọ́pẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ tó bá dínú Ramadan wọ́n chẹ́ǹjì mọ́gárì yẹn wọ́n mọ̀gbà tó ń wọ̀ gangan ẹ̀rí ìṣáì àgọ́ mẹ́jọ ẹ̀rí ìpìlẹ̀ nípa àkókò tá a máa fi kírun yìí a ní ẹsẹ̀ ẹ̀rọ tó ti ọ̀dà ní sọ̀tẹ́lá wá. gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé ọlọ́run ló wọ̀n ọ̀dá lójọ náà ti yẹn lásán àfi kán lè máa sìn wọn ọlọ́run ló wọ̀n ọ̀fẹ́ jíjẹ mímu lọ́dọ̀ àwọn ọ̀dẹ̀ ní kó fún un ní wọ́n fún un jẹ ọlọ́run ọba tí máa ń pèsè ni àrísìkí ẹ̀dẹ̀ ti kí ni o àdé ọba tí máa ń pèsè ní agbára rẹ yìí. tó ìjọsìn tọ́lọ́run wá torí ẹ̀dá wa yìí. nínú ìjọsìn tọ́lọ́run sì torí ẹ̀dá òun nìrún wa gẹ́gẹ́ bá a ti máa ń sọ fún wa. irun yìí wá nìyí o ọlọ́run ò lè tẹ́wọ́ gbà lọ́wọ́ wa àfi sáláńsì máa sọ wípé sọ́lù ò sọ́lì ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ rí i pé mo ti máa ń kí ni o mo ti máa ń àdìsí pé àwọn sọ́lá nínú Isra wal Miraj tó ṣe nígbà tó fi lọ láti Mọ́kà lọ sí Kudus láti Kudus lọ sí sánmà ibi tó ju sánmà méje lọ tó ti lọ gbàrún wa òun náà ni wọn aṣàlàyé àkókò yẹn náà fún wa tọ́ra gbọ́dọ̀ sí lọ́hùn illa bima shara'a àfi pẹ̀lú pẹ̀lú ohun tí a ní sọ sálá ń bá ṣe lófin fún wa láti sí lọ́hùn tó pé tá a bá fi sí lọ́hùn báyọ̀ ọlọ́run dẹ̀ sì máa tẹ́wọ́ gbà lọ́wọ́ wa hadith abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma òun ló jẹ́ pinlẹ̀ lórí ọ̀rọ̀ àkókò wo la máa kírun wọn là nẹ́bi sallallahu alayhi wa sallam wọn sọ báyìí pé. wàtú zuhuri ìdá zálà ti sàmù wàkàna lílo rọ́jùlì àtúlìhì màálàm yàtúrì làásù. òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam wọ́n ní sẹ́rí àsìkò àyílà nígbà tó rùn bá yẹ ni èèyàn lè mọ ẹlẹ́nu pé téèyàn bá dúró báyìí kò ní já sí pé níbi yóò torí ó dúró tó bá yẹ pé ní òòrùn ló dúró sí òòrùn yẹn ò ní máa ṣe déédéé bí àárín orí rẹ̀ báyìí mọ́ ọlọ́run lọ́mọ bó ṣe ń ṣiṣẹ́ rẹ̀ á ti fi á ti fi tóòrùn bá yẹ tàrí torí tó bá wà láyà gungun sánmẹ̀ òun ni ó ṣe déédéé àtàrí èèyàn tó bá ti yẹ tàrí àwọn sọ̀sáládùn wa ṣàlàyé pé ẹlòmíì lè má gẹ̀ẹ́dẹ̀ pé mídùú èmi orí kọ́ yẹ tàrí kankan o. ìṣe ọlọ́run á tún ṣàlàyé ẹlẹ́kùn àsìkò yẹn kan pa ọ́ ó ní ngbà tí bòójì èèyàn bá ṣe déédéé bó ṣe gùn tó gangan ẹ rí i pé oríṣiríṣi àkókò la wà ẹ worú àsìkò táwọn àyè ń sìn tọ́ba ti di pé déédéé ibi tá a fi kíní yìí sí gangan ká má dára aláàmú déédéé rẹ̀ náà ló ṣe kò jù lọ pápá jùlọ ńgbà tí wọ́n bá nẹ̀rú ẹ̀ báyìí wọ́n bá nẹ̀rú ẹ̀ báyìí eléyìí ò lè dúró náà wọ́n bá nẹ̀rú ẹ̀ báyìí torí bẹ́ẹ̀ nẹ̀rú ẹ̀ náà wọ́n máa jù lọ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí á jù lọ àwọn apàdà dìgbà kan àpẹẹrẹ náà lárí pẹ̀lú bá a ṣe fi lélẹ̀ yìí bá a ṣe fi lélẹ̀ yìí yóò ẹ̀wọ̀n tẹ́ ẹ gbé dúró yẹn ẹ̀wọ̀n ẹ wá wọ ohun tí ń bẹ ibi tẹ́ ti róòjì ni ó ṣe déédéé ara wọn ọlásìkò àyílá nìyẹn. mọ́ọ̀lẹ́mìyà lórí làásùrù tálàǹsárì ọba ti ṣe kíni o tí ọba ti tó. ọmọ ẹgbẹ́ tálàǹsárì bá tó tún máa change. ọ̀ya. wàwá tó làásùrì ló fi ṣe pé àwọn àgbàlagbà. àwọn tó ti kú nu ọ tí wọ́n kú sórí dáadáa ẹ̀sìn lórí tàwíhídù ọlọ́nkọ́ ní kẹ́wọ̀n tí wọ́n bá fẹ́ ju bàtà ni wọ́n wà wájú tàwọn kẹ́ jù sínú òrùn ni àbíkọ́ ní títọ́ wọ́n sì lọ pé o nígbà tí di oníwàhálà takora wa sí láàkì lọ pé o sì ń kí nìyẹn ọ̀sá ẹ̀ mẹ́mbà òtótó tó wọ́n mọ̀ tí wọ́n kọ sójú rẹ̀ tí wọ́n sọ pé iye báyìí lọ́jẹ́. ẹ̀rí ẹ wàá lásìkò àlànsáré ń tiẹ̀ wọ́n ní máa lẹ́mu tẹ̀sífàrọ̀ ṣàmùsù nígbà tó rùn ọ̀bá tí ì yẹ ló tí ò tí ì di fẹ́sífẹ́sí bíi tinú ẹyin òun náà ń pè ní sọfọ̀rọ̀ wọ́n máa ní sọfárò bẹ́ẹ̀ òun náà lè yí tó máa ń ṣe fẹ́sífẹ́sí nú ẹyin tí yẹn bá yọ funfun tán èyí tí ó jáde tí ó dàbí yẹ́lò yẹn tó bá rí rẹ́súrẹ́sú àwọn náà ń pè ní safar safar lubaid nígbà tó rùn ọba tí ì di yẹ́lò àtòrùn máa ń funfun tẹ́lẹ̀ ọba ya àwa pọ́n àdì yẹ́lò ẹ̀rí tọ́ba ti di yẹ́lò yẹn ilẹ̀ ń sú wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́nìyẹn ó ń sú lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn àsìkò àlàǹsàrè nìyẹn ọ̀hun ni ìyẹn ni pé ìgbà táyìí là parí lálàánsárì ṣe kí ni o lọ́bẹ̀rẹ̀ tiẹ̀ àlàánsárì yẹn máa wá lọ títí mọ́ọ̀lẹ́mù tẹ̀sífàrọ̀ ṣàmùtú nígbà tó rùn ọ̀bá ti di fẹsẹ̀fẹsẹ̀ tí ò ti di bí yẹ́lò tọ́ba ti di yẹ́lò ńlọ ọwọ́ díẹ̀ díẹ̀ nìyẹn. Hmm. now. wàwá fi sọlá ti ọgbìn bí máàlámù yọ̀gbìn káfà. tọ́ ó ní sẹ́wọ́n arásìkò òrùn mọ́ gárì ní tiẹ̀ máa làmì ọ̀rẹ́ bíi ṣáfàkó àṣáfàkó òun yẹn ni alḥumra pupa tí máa ń hẹ̀ níbi tí àyìn náà ni ọ̀kan náà afẹ́lẹ́ kan fi sọ wípé mọ̀jìdí àkìrọ̀ wọ́n mọ̀jìdí awwalan shara'u wọ́n ṣàmúṣọ̀rọ̀ dọ́dọ́ duha kashamsi fi tọ́fàlì wọ́n ní mọ́jídì àkírọ̀ ìyìn mi tí mo ní gbẹ̀yìn wọ́n mọ́jídì awàlà ń ṣàrọ̀ àti ìyìn mi tí mo ní lákọ̀ọ́kọ́ bákan náà ló ti jọ rí wọ́n ṣàmúṣọ̀rọ̀ dòdò ha oorun nígbà tí wọ́n bá kọ́kọ́ a máa ń rí nígbà tóorùn fẹ́ òun náà láàrin tóorùn bá fẹ́ yọ wọ́n ṣàmùsọ ká ṣàmùsí fi tọ́ fáìlì bẹ́ẹ̀ lòun tún ṣe máa rí tọ́ba fẹ́ wọ̀ ni. sọ́yìn pé nǹkan yẹn kò le rárá afẹ́mọ́ fájèrò kò ní àní pírọ́blẹ́mù gbà ẹ̀. pípa tá a máa ń rí nínú ọ́fọ̀k nínú àwòwò yẹn níbi tó rùn ti yọ púpà yẹn la máa máa rí tá a sọ pé àlùfájà ti ṣe kíni o ó ti yọ tọ́ba tún fẹ́ wọ̀ ni àtún máa rí púpà níbùwọ̀ tá a sọ pé ah yìí ti wọ̀. kíní pupa tó wá yẹ́lò ló di pupa yẹn o yẹ́lò òun ló di pupa ní wàá padà di dúdú tó bá yá. tí pupa yẹn ọ̀ bá sì farapamọ́ mọ́gírìbì dẹ́sì wá ń tà. ṣùgbọ́n tó bá ti di pé àṣìṣàfàkùn yẹn rọ́ọ̀bà tó bá ti farapamọ́ báyìí kàlá ìṣá ti bẹ̀rẹ̀ nìyẹn. láàbí wọ́n lọ sí ẹ̀ṣẹ̀rọ̀ tó yí pé dandan aago mẹ́jọ ọ̀sán lù bàbá kí mọ́gárì ìtàn lẹ́sẹ̀kẹsẹ̀ ìṣáyè ti wọlé náà nìyẹn àyàfi títan mú oko yẹn ọba ti wọ tí ọba ti wọlé lọ́kùn àti máa ń pè ní amọ́mọ́ pẹ́kọ̀ èwo lè yí dẹ́yìn máa ń pè ní ẹ̀gbá mi bà ẹ́ tí àwọn ọmọ sóko òun náà ní tan mọ́ oko tàbí yẹn wọ́n ní tan ọmọdé sóko ẹ wá jẹ́dẹ̀ ní ogún ebi pínlẹ̀ Yorùbá náà wọ́n ti máa ń pè bí báyìí. now ọ̀wá kọ́tù sọlá tilẹ̀ ṣá. tọ́ ẹ wá rí àsìkò ọrùn ìṣáyìn tiẹ̀ ìyẹn wà láti ìgbà tí tẹmọkọ bá ti wọlé ìlànà ìsìnlẹ́ẹ̀lì àwùsàpẹ̀ tí ó fi di ìlàjì òru àwùsàpẹ̀ èyí tó wà láàrin gbogbo tí ó fi di ìlàjì òru èyí tó ń bẹ ní kíni o tó wà láàrin gbogbo ẹ̀rí ìtumọ̀ rẹ̀ ni wípé iṣẹ́ àyídẹ́ ti wà látìgbà tí a mọ̀ pé kò yẹn bá ti wọlé a lè sọ fún abọ́lé wọlé láǹtà sẹ́wọ̀n gan níta ẹ̀ máa ń wọlé ni lọ́dọ̀ bá ti kí mọ́gàrì tó bá yẹ ní rí a mọ̀ pé kò yẹn mọ́ tó bá ti wọlé iṣẹ́ àyè bẹ̀rẹ̀ ọwọ́ àwà di ni o nísìsiyìí lẹ́yìn lápẹ̀rẹ̀ ní ìta bá gbà yìí pé òru máa ń bẹ̀rẹ̀ ní lápẹ̀rẹ̀ ká sọ wípé lápẹ̀rẹ̀ ni o a ní. òru ń bẹ láàrin látago mẹ́fà dago mẹ́fà lápẹ̀rẹ̀ lápẹ̀rẹ̀ abẹ́bí ṣàlàyé ọ̀rọ̀ ni o. kí ni ìlàjì táàmù níbẹ̀ aago mélòó ní ọjà yẹn àkọ́kọ́ mú àbí tọ́ba yìí kọ́ wákàtí méjìlá ni túmọ̀ rẹ̀ ni pé bíi twelve twelve ẹ̀hẹ́n àbí lẹ́hún iṣẹ́ àyẹ̀dẹ̀ ti wá ń tà. kẹ̀tì bọ́ sí àsìkò làlúrí tọ́ba ti ń kọjá bẹ́ẹ̀ báyìí ó ti kò ní wáṣọ ìyárí ó ti ń di ó ti fẹ́ di kọ̀ọ̀tọ̀ ìyẹn fẹ́ san gbèsè ni gbogbo làlúrí ti lọ́ gbogbo gbani ó dẹ̀ sì lọ títí tó fi di bíi after twelve àbí twelve twelve lápẹẹrẹ tó bá yẹ pé so eléyìí ni àsìkò ìṣá òun ló fà ní àwọn sàhábà ridwanullahi alaihim ajma'in wọn retí àná sọsọlá ajáde ni ajáde ni ọ̀sán àdíngbà àwọn kí mọ́gàrì sàn retí rẹ̀ adẹ́sì wọn gbàgbé pé téèyàn bẹ dúró tó ń retí irun wọn á fún lẹ́sìn ẹgbẹ́ ń kírun àwọn kan retí ká ń sọ sálá ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ yóò dé ni yóò dé ni títí tó fi padà di bíi kápẹ́ ní after ten lápẹ̀rẹ̀ sílẹ̀ ń òjíṣẹ́ ọlọ́run wá dé wọ́n lè ṣe ọlọ́run wá sọ wípé eré yìí gẹ́gẹ́ lásìkò rẹ láwùlá á aṣọkọ àìlà ọmọdé tí èèbá ti pé mi ìfẹ́ kó sùn tábàjọ mi ni àsìkò ẹ̀ ni ṣùgbọ́n àwa sọ ló fi jáde pé èyí tó dáa jù òun ni ká lọ ìṣáyè ní ká lọ lára níbi tí ẹnu wa bá tọrọ làwọn afáàfin máa ń sọ wípé ṣéfìnú sèmi rahimahullah ta'ala làwọn sọ wípé ó yẹ ká tiẹ̀ rí ó ti àkèrè ọ̀pọ̀ kárí two hours láàrin mọ́gárì sí kíni o sí ìṣá ẹ̀yẹ ká lè rí two hours. tó nípa bẹ́ẹ̀ àsìkò ìṣá wọ́n níyẹn lọ síbi kíni o ní sílẹ̀ ilẹ̀ ọ̀sán tá a bá gbòòrú láàrin ó débẹ̀ yẹn dáa. wàá sọ̀rọ̀ àti sọ́dọ̀ sí nítorí ẹ̀yìn fájìlì máa làm dákùnrin tọ́ wọ́n ń fẹ́ wá lásìkò àsùbá ìrun sóbẹ̀ ìyẹn máa máa wáyé lásìgbà tá àlùfájàrí bá ti yọ mo lè ti ṣàlàyé yíyọ àlùfájàrí fún wa lẹ́ẹ̀kan nígbòhùn náà ni kárí pupa níbùyọ kó lè tẹ́ níbẹ̀ pupa yẹn náà la dẹ̀ sì máa rí tá a mọ̀ kó oòrùn ṣe kíni o oòrùn ti wọ̀ àsìkò oorun súnmí bẹ̀rẹ̀ nígbà tí fájìrò yẹn bá ti yọ àlùfájìrò sọ́ọ̀rì èyí tó jẹ́ òdodo yàtọ̀ sírọ́ sírọ́ yẹn akọ́kọ́ mọ́lẹ̀ tó bá yáwó tó bá sóòkù padà àsìkò gba yẹn lè jẹun ṣùgbọ́n tó òdodo yìí tí yẹn bá ti yọ báyìí yọ máa mọ́lẹ̀ lọ ni o tọ́bi yọ tọ́ pẹ̀lú àánú ọlọ́run téèyàn lè rí sẹ́tí márùn-ún ilẹ̀ tí wọ́n ilẹ̀ ọmọ pàápàá dàbí ẹ̀rí wọ́n ní àsìkò òun àṣùbá nìyẹn láti gbà tí àlùfájà rò bá ti yọ máa lẹ́mu tẹ́sí lọ ìṣàm tó nígbà tó rùn ọ̀bá ti di yọ jáde mọ́tò òrùn bẹ́ẹ̀ ti yọ ẹ̀yìn bá ń kírun sásìkò gbà yín tí ìbá ṣe ní ó sùn gbàgbé wọ́n tọ́ àwọn òfin sásìkò bóyá ni ó sùn ó sùn lọ kò jí àbọ̀dẹ̀ ti gbàgbé ààrẹ bóyá wọn sáyẹ̀sùn ni wọ́n wá lérò pé òun ti kírun ọ̀sán rẹ̀ títí tí tóbi ní kó yọ gbàtọ́ rántí tó jiyàn náà ní àsìkò ọrùn tiẹ̀. ẹ wá rí ìrùn àyílà gẹ́gẹ́ bá a ti sọ fún wa wọ́n lè ti ọlọ́run sọ yìí pé àsìkò rẹ bẹ̀rẹ̀ bí zawali sàn nígbà tó rùn bá ti yẹ tari kó ló ti máa yẹ tari òun náà ní kó rò bí kó ní àyà sánmà wọ́n wá pè àlùmọ́kọ́rin mi tó rùn ti máa wọ̀ bẹ̀ láwàá sí yẹn ni pé tọ́ba yẹ ìtàrí yẹn á wò síbùyọ àti bùwọ̀ tọ́ba ti fi síbùwọ̀ yẹn nígbà tó fi fi èrè àsìkò ayé lánìí yẹn àsìkò rẹ̀ wá gùn títí bá a ti kà nù hadith yẹn ìlà àníyàn sírọ́ zillu kulli shay'in mislahu fi tó fi di pé ìbòjì gbogbo nǹkan wọ́n ti ga tó náà ní ogun tó yustahabbu ta'jiluha fi awwal waqtiha àyílà wọ́n fẹ́ kí a kí i sí àkọ́kọ́ àsìkò rẹ̀ ìyẹn nígbà tó rùn yẹ sàrí tó fì lọ sí ibùwọ̀ yẹn àyàfi tí ooru bá lágbára lókù illa idha ishtadda al-harru tó ooru bá lágbára nígbà yẹn o fa yustahabbu ta'khiruha ila al-ibrat ìgbà yẹn la fẹ́ fún wa ká lọ ìrun àyílà lára ìgbà tí ìyẹn ni wípé al-idrak ìtumọ̀ rẹ̀ ní kí ìgbà tálà ń sáré ó fi bẹ́ẹ̀ tó èsì yẹ rárá tóòrùn yẹn bá lágbára gan-an a lè lọ lára tí ó fi dìgbà tí asúrì máa fi ṣe kíni o tí ó fi súná ìbọ̀rọ̀ dìníyà pẹ̀lú ọ̀rọ̀ tá anábì sallallahu alaihi wasallam tí wọ́n sọ báyìí pé. ìdàsídàjà àbúrú fa àbúrú ìlú ọ̀la àti fa ìnà sídàjà àrùn fa ìsìdà tọ wọn lànà bí sọlọlọ àṣàlá wọn sọ wípé nígbà tí ooru bá lágbára ooru ọkọ àkọmédè lárúbáwá ooru làwọn náà máa ń pè lárúbáwá náà pè ní kíni o àlè àrùn àtàwọn àlọ jí èdè nìgbé lọ́dọ̀ àwọn lárúbáwá ẹ̀rí ìdàṣẹ́dàlẹ̀ àgbo tóoru bá lágbára fa adìrìdú bisọ́lá ẹbí ìsọpẹ́ lọ kírun gbà tóoru mú yẹn o ẹ lọ ìrun lára ìtumọ̀ rẹ̀ nìyẹn tẹ́ẹ̀bà kírun ẹ lọ lára tóoru yẹn máa fi kú kóoru sì tó kó àlàńsáré oṣù mọ́. fa inna ṣe dàtàlẹ̀ àrí nítorí pé ìlé kókó oorun yẹn o min fayhi jahannam nínú afẹ́fẹ́ jahannamọ̀ ni ti máa wà. ló fi já sí wípé wọ́n ní iná tó bá bẹ̀rẹ̀ sí ní kú yìí tí ń jó yìí yóò máa kẹ́ka ẹ̀rọ ọlọ́run ọ̀ wá fún iná ní. nẹ́fàtà méjì mímí méjì mímí kan lásìkò ooru òun nígbà tó rú ó mú ti kálukọ́ ọ̀sẹ̀ máa fẹnu fẹ́ tí wọ́n máa fẹnu fẹ́ra lé abẹ́bẹ́ lọ́yìn pé èèyàn ò tiẹ̀ ní mọ̀ kẹ́yìn náà ìṣẹ̀rí àbí ní kéèyàn má lọ sábẹ̀wò èèyàn lásìkò àyílà ẹni tí èèyàn lérò yọ yẹn kéde ìgbà yẹn lóru máa ń lágbára èmi mí kan tí ó mí síta tó yà ìwọ náà mí díẹ̀ síta lóru yẹn máa lágbára yẹn káwá sọ fáwọn lọ kírun gbà yẹn. èmi mí kejì òun lè yí tọ́lọ́wọ́ ọba àlejò alásùn máa ń fún láǹfààní tí ó fẹ́ jáde òun lè gbà tó tutù máa lágbára tí kálukọ́ máa gbọ́n nu pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tí wọ́n máa gbọ́n pẹ̀pẹ̀pẹ̀ ẹ̀rí àwa gbọ́dọ̀ fi gbígbóná yẹn náà ká sọ fún ńlá lọ́ọ́ fi sí lọ àná sọ̀tàlá nípa ẹ̀jẹ̀ rí ẹlọ ìrun àyílà yín lára títí dìgbà tí àlàǹsárì máa fi súnmọ́ oòrùn yẹn á ti balẹ̀ ńgbà yẹn fa inna shiddatal har nítorí pé ìlé gbogbo oòrùn yẹn o ní nfàìsí jahannam ó wà nínú afẹ́fẹ́ kíni o afẹ́fẹ́ jahannam a'udhu billahi min jahannam ẹ wá rí wọn àlàǹsárì gẹ́gẹ́ bá a ti sọ́nù hadith yẹn ẹni yẹn bẹ̀rù wọn kọ́tù hẹ́ẹ́ àsìkò tiẹ̀ máa ń bẹ̀rẹ̀ mí ní ẹ̀yà ti wákàtí zòrò níparí àkókò àyílà ìtumọ̀ rẹ̀ ní wíkí mí ń sọ ìrú rọtí zilli kulli shay'in mithlahu nígbà tí ìbòjì gbogbo nǹkan bá ti di bó ti wà gangan bó ti ga tó náà lòdì rẹ̀ kí ni ìjẹ́ yẹn lápẹ̀rẹ̀ yẹn sì yorùbá náà ti rómi yẹn ẹ̀ bá fẹ́ gbẹ́ ilé yẹn kó ju bí ìlọ òjì yẹn fi dèbí sábà fi ẹgbẹ́ ìlélẹ̀ lè darí lọ ojú ẹsẹ̀ ti débi. tí ọmọ àbí di àsìkò àyè la kọ́dà ká gbé lẹ́bi báyìí láì bọ́ ọ̀tà ojú yẹn máa ṣe déédéé kínní déédéé tá a bá fẹ̀gbẹ́ ìlélẹ̀ ìwọ̀n tá a bá ń wọ̀n lóòrò yìí náà làwọn ń bẹ̀. ẹ̀rí láti gbà tó òjì gbogbo nǹkan bá ti ṣe déédéé bó ti wà gan-an gan àsìkò àyè láti bẹ̀rẹ̀ ń báyìí wọ̀yẹ́ntẹ̀hì àsìkò ayé làbá wa parí gbèmòrò bẹ̀ṣẹ̀m àrẹ̀. ókè ránṣúrì ọmọ abẹ̀rẹ̀ látìgbà tí ayé làbá ti parí ìtumọ̀ rẹ̀ ni pé látìgbà tí gbogbo nǹkan bá ti dìbò ti wà gẹ́gẹ́. àsìkò aláǹsàrè máa wá parí gbèmòrò bẹ̀ṣẹ̀m pẹ̀lú kóòrùn wọ̀ bóòlù ọ̀run ti máa wọ̀ ìdá àṣírí lè sí ọ́ nígbà tí pípọ́n fẹ́fẹ́ tí òòrùn yẹn bá ti ṣe kí ni òun tó bá ti wọlé tán. wọ́n yóò sẹ́nu ṣàǹjìlò ha ti hàn wọlé lọ́wọ́. atúfẹ́ ká tètè kí àlàńsáré afẹ́ ká kánjú kí nígbà tákọ́kọ́ àkókò rẹ̀ bá ń kọ́ tó tún ti gé gbogbo nǹkan ṣe déédéé bó ṣe wà gángan yẹn ni ká kọ́kọ́ kí. nítorí pé sọláàtù làásù òun náà ní kíni ọ àsọláàtù lè wọ́n sọ. èyí tọ́lọ́ wọn bá sùhánù ọ̀tàlá tọ́pa wá láṣẹ ká sọ kí nínú òrùn wa asọ́rùn wa kí oṣù kọ́ká tún sọ yẹn gan. ọlọ́wọ́n ọba àlejò ọlọ́sọ báyìí pé. àfihàn ẹ̀rọ sọ̀rọ̀ ti wá tọ́ ọlọ́run ní hafizu ala sọlẹ́wà ẹ ṣọ́ gbogbo àwọn ọ̀run kí eléyìí lọ́dọ̀ àwọn oníbàárà wọn ó ní báàbù wọn. ẹ gbogbo àwọn ìrun kí ọlọ́run tó wá ní wọ́n sọ láti lè wọ́n sọ àti ìrun àárín ṣé irun àárín yẹn ò sí nínú àwọn ọ̀run lọ́nà ní kátọ́jú eléyìí ni wọ́n ń pè ní zikirul khas bàjẹ́lẹ̀ àyàn lé àmì ìyàbẹ̀ ìwé nǹkan tó jẹ́ sà lẹ́yìn gbogbogbò láti lè sọ bí nǹkan yẹn ti pàtàkì tó kì í ṣe báwọn ọ̀run yòókù pàtàkì o ṣùgbọ́n irun àárín yìí. irun àárín yìí ẹ̀ṣọ́ ọ̀húnmù lìláhìn ọ̀nìfì ẹ̀dẹ̀ dúró lẹ́nu tó máa tẹ̀lé tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ẹ̀rí nítorí ẹ̀nà ọbí ni wọ́n fẹ́ ká tètè yára kírun àlàǹsàrè yìí tọ́lọ́hùn nírun àárín tí ọlọ́run ní ká sọ kí ni bí a máa sọ yòókù ọ gbélé yìí ká sọ gidigidi gan torí ọlọ́run ọba dáhùn mú wa láti lè sọ pàtàkì míì tó tún wà fún pàtàkì ń bẹ fáwọn ọrùn yòókù ṣùgbọ́n láti sọ pàtàkì tó tún wà fún. irú ẹ̀ náà ni ìgbà tó lọ́wọ́ bá ń sọ ń pa ọ̀rọ̀ àwọn aláìka ní sọ́tò bá kọ́ wáyé tí wàá fẹ́ ń dá kọ́ mí káàlà ẹ̀rẹ́dì mọ́ńkánì àdúgbọ́n lè jìbìrì ìlà wọ́n mí káàlà fa iná lọ́hà ẹ̀mí tí ń lọ ní ẹ̀ ìyẹn kọ́ ọyẹ kàyí lẹ́fẹ́ ká yẹn. من كان Lillahi لله وملائكته ẹni yóò tó bá ń bọ́ lọ́hùn sọ̀tà ó tún bá àwọn mọ̀lẹ́ka rẹ̀ sọ̀tà ayé ó tún bá àwọn ọ̀rẹ́ńtẹ́ rẹ̀ sọ̀tà ọlọ́run tó wá lọ wọ́n ìlà. wọ́n mi káàlà. because àwọn yẹ̀wúdí tí ọlọ́run sọ̀rọ̀ nípa wọn àwọn tún ní ẹ́tínẹ́sì kan tó yàtọ̀ sí alimọ́lá kò Jibril lọ alayhi salam. pípé Jibrilu tẹ wá lọ èsì yẹn o àìdá pàtàkì ló ti tún jẹ́ rẹ̀ ń ṣe ọlọ́run. ngbọ́lọ́run sọ pé man kana aduwwan lillahi wa malaikatihi. alaysa yadkhulu min jumlatil malaika Jibril wa Mikail sójú mi lò àti míkálù tí wọn ò kó sínú àwọn ẹlẹ́gà yẹn wọn kó sínú ẹ̀ ṣùgbọ́n lọ́run tún padà tún mú ìrẹsì tiwọn yẹn wá ọdún dákọ̀ wọn láti lè sọ ìpàtàkì títún bẹ fáwọn ọlọ́run tó wà lókè fà inna Allah àdóhùn ọlọ́run ọba ń kọ́ òun náà sì ń bá sọ̀ dágbà yẹn torí gbogbo àwọn ẹni tí wọ́n kọ́ tàwọn ẹni ní aláìnígbàgbọ́ ni wọ́n. tó nípa bẹ́ẹ̀ ìrun àárín ìyẹn tún ní pàtàkì rẹ̀ wọ́n lànà bí sallallahu alaihi wasallam òun náà ti ẹ̀sùn ti sọ wa wọ́n ti pa wá láti ẹ̀ pé ká sọ irun yẹn kín pẹ̀lú ọ̀rọ̀ tó ti ọlọ́run sọ báyìí pé. tọ́ òtítí ọlọ́run sọ yìí pé ẹnì yóò tí ìrun àlàńsáré bá bọ́ fún kàkà ẹnìmẹ́ wù ti rọ àhìlòhó wẹ́mẹ́lò bí ẹni kó ń tọ̀hún àti lè sọ pé tọ̀hún ti sàfẹ́kùn kí ọ ara alẹ́ àti dúkìá rẹ̀ ó pàdánù wọn torí kíni o torí pé kọ̀ọ̀rọ̀ aláǹsáré kì ẹ̀rì àwọn sàlámù tó ń ọ̀rọ̀ mi yìí pé. ẹni yóò lọ bá pa aláǹsáré sí gbogbo tẹ̀rẹ̀ ti bàjẹ́ tí ọba kírun aláǹsáré. àti wípé àsìkò òun mọ́gárì nínú hadith Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu dáa kà fún wa. onímọ̀ ngoro bíi sẹ́mu láti gbà tó wọn bá ti wọ ìlànà ibi ṣàfàkì ahmari tó fi di pé amọmọpẹ ló kó kó pa yẹn tó máa fi wọlé pẹ̀lú ọ̀rọ̀ tó ti Ọlọ́run sọ nínú hadith ta kalẹ̀ kan pé alásìkò magari ó sì ń bẹ títí nígbà tó wọn ti wọ máa lamẹyà bèbè ṣàfàkọ nígbà tí amọmọpẹ kò yẹn ọba ti wọlé ẹ máa di àwọn ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ o irun kẹta nìyí afúnfẹ́ ká tètè máa kírun náà lákọ̀ọ́kọ́ àsìkò rẹ̀ bẹ́ẹ̀ lásìkò ń bẹ àyílẹ̀ má gbàgbé o condition ni oníjẹ́ káká yìí là lásìkò rẹ̀ òun ni dígí ni o tọrú bá mú púpọ̀ jù àlàáfíà ní afẹ́ká tètè kírun náà ní àkọ́kọ́ àkókò ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà lọ́rọ̀ ọmọ gárì pẹ̀lú ọ̀rọ̀ tó ti ọlọ́run ọba sọ nípa ti mọ́ gárì náà sallallahu tọ́ wọ́n bá tẹ́lẹ̀ sọ́lọ́ lọ́wọ́ àtàlà wọn sọ báyìí pé ìjọ mi ò ní yẹ kò ní gbò pẹ̀lú rere orí máa wà pẹ̀lú ìjọ mi tí wọn bá máa lọ ìrun mọ́gárì wọn lára hátà tẹ̀sítẹ́ẹ̀dì kànú yóò táwọn ìràwọ̀ fi sùjọ yẹn ni pé wọn tọ́ bá ti pé wọn máa lọ́rùn wọn lára títí tílẹ̀ fi ń tú orí dẹ̀ ti máa wà pẹ̀lú wọn ẹ̀ka wáyé kí wọ́n tètè máa ń ti bọ́ọ̀rùn ti wọ̀ gbára orí máa wà pẹ̀lú wọn. ṣùgbọ́n tí wọ́n bá lọ rárá tó fi di pé àwọn ọ̀rọ̀ àwọn ń ṣùjọ báyìí tá a sì lè ríra wọ̀ ṣé kò sí làwọn fẹ́mẹ̀sì ni. ó wà ń fẹ́mẹ̀ là ọ́ bẹ̀sẹ̀ òórùn lágbára jù ní òde kárí. òórùn wá kújú yóò fẹ̀ máa hẹ̀ díẹ̀díẹ̀ tọ́ba ti wá di fóònù ti hẹ̀ yẹn yẹn débi pé wọ́n ń wọ̀ mọ́ra wọn tá à ń rí wọn bí yẹn rí kọ́ kẹ́ńbẹ́ńbì ọ̀ kẹ́ńbẹ́ńbì àìsàn ìbílẹ̀ àìlà tó ń kí mọ́ gáárì kò sóore fújọ yìí mọ́ nìyẹn. ṣùgbọ́n ìjọ yìí ò ní yẹ kò ní kó pẹ̀lú rere máa ń lami yọ akérò ìmọ̀ tí wọ́n bá máa lọ́mọ́ gáárì lára ẹ̀ta tẹ́bi kanojomo tí wọ́n lọ lára dìgbà tí ìràwọ̀ fi mọ́gárì náà lè gba ìlọ lára ọ pẹ̀lẹ́rì. tó fi já sí wípé a máa fi ẹ̀rí yọ àwọn kẹ̀kẹ́ kú. ẹ̀rí tàbí yọ kó nìyí o ilà lẹ́yìnlẹ́ tẹlifọ̀tẹ́lì pàtì lèlè mọ́fẹ́rẹ́ ní bí àjì mọ́gárì lè lọ́ra ọ. kọ́ba tó yẹ kéèyàn gbé ìfọ̀rọ̀ mọ́ hajj ọlọ́sìn arọ́fà. اليوم التاسع ní sẹ́rí rìlhìjà níjọ́ kẹsàn-án rìlhìjà tọ́lọ sí arọ́bà tí yẹn bá rìnrìn ẹsẹ̀ rẹ̀ dáadáa pẹ̀lú àánú ọlọ́run nígbà tó ń bá wọ́ kó tó lé dé ìyàwó ti yọ tó ti sùjọ gidi gbà kọ́ndíṣàn yẹn mọ̀rọ̀ bẹ́ẹ̀ kiri bẹ́ẹ̀ kódà àwọn ẹni tó gùn gẹ́gẹ́ ló wá lè àwọn mí ń débẹ̀ lásùbà ẹ̀rí wọn lágbára lọ́sẹ̀ èrò ti máa pọ̀ ju gbogbo ọ̀nà yẹn máa dín báyìí. bẹ̀tẹ̀ ni wọ́n bá sì rìn pẹ̀lú àánú ọlọ́run ọ̀rọ̀ àwọn arúgbó lẹ́rìn o ẹni wọ́n bá sì rìn tó bá gbéra ní after five yẹn tí wọ́n lè tóbi nine àbí nine thirty ọ̀yẹ́ kó dé mọ̀tẹ́lìbà. wọ́n lè dé mọ̀tẹ́lìbà gbà yẹn nìyí ìyẹn ò ní ibi pé wọ́n ná rẹ̀ á rí pé ìràwọ̀ ti yọ ọ̀tà téèyàn ó ti máa ní ọlẹ́ máa mọ̀ pé ọ̀kan ní ọ̀kan ní ọ̀kan ní. ọ̀yọ̀sánù tàkìrò ha níbẹ̀ yẹn o súnà ní ká lọ́mọ́gárì lára àtà sọ̀lá mọ́àlẹ́ àìṣá yìí jáwọn àtàkìrì. táàbìlẹ̀ kí wọ́n kúrò ìgbìyànjú pẹ̀lú ọ̀rọ̀ ìṣá àwọn àti jáwọn àtàkìrì nítorí pé jáwọn méjì ní bẹ jáwọn sàkúndínlù bẹ. irú rẹ̀ lè yí ta sí ní yọ̀wọ̀ àrọ̀kà. jámọ̀ sàkọ̀dé tàbá yẹn ló ti lọ sí sẹ́lẹ̀ hajj àdìpé yẹn wọ́n àròpà wọ́n gbé níbi ẹ̀rọ̀yà twelve láàgbọ̀ ọ̀dọ̀ níbẹ̀ ráfà twelve wọ́n ka ilà ẹ̀rọ̀ pé jámọ̀ akọ́sùn wọ́n ka ilà aráka méjì ìyẹn ni wọ́n pè ní jamu takọ̀bí jamu takọ̀bí mi ìtumọ̀ rẹ̀ ni pé akírun méjì tí ṣèṣì ń bẹ láàrin wọn pọ̀ lásìkò takọ̀kọ̀ òun ni wọ́n pè jamu takọ̀bí ṣùgbọ́n tí lẹ́lẹ́tẹ̀lẹ̀ mọ̀nsẹ́lẹ̀ báyìí tá a fi mọ́gárì ilẹ̀ di àsìkò ìṣá ìyẹn ni wọ́n pè ní àwa ṣe jamu rẹ̀ ìyẹn ni wọ́n pè ní jamu ta'khir akírun méjì tó fi bálà tó ń bẹ láàrin wọn papọ̀ ní àsìkò èyí tó kẹ́yìn ọ̀rọ̀ yẹn kílẹ̀ adìẹ ọ̀rọ̀ yẹn fi kùndíṣàn tí mọ́gàrì lè fi ṣe kíni ọ tó lè fi lọ́ra nìyẹn. àmọ́ sọlá àtúnlẹ̀ ìṣá ṣùgbọ́n ọ̀rọ̀ ìṣá gẹ́gẹ́ bá ti sọ́nà hadith yẹn àsìkò tí ẹ máa bẹ̀rẹ̀ mímọ́ ibi ṣàfàkì ẹ̀ láti gbà títẹ̀ mọ́ kò yára ti ìlànà síláì títí di ìlàjì òru pẹ̀lú ọ̀rọ̀ tó ti jẹ́ ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àlùsọ́lá ń sọ báyìí pé. tọ́ ebi àsìkò orun ìṣá ènìyàn títí di ìlàjì òru láàrin bàbá pin láàrin gbùngbùn rẹ̀ ìlàjì òru. bákan náà ẹ̀yìn kí wọ́n sọ méjì lọ́rọ̀ mi eléyìí ẹgbẹ́ wọn ti mí yẹn yóò sábà dá kí ro ha àwa afẹ́ ká lọ ìran ìṣá yìí afẹ́ ká lọ lára ké kí ló ń ṣe fi báyìí ọ̀rẹ́ ká ṣàkíyèsí rẹ̀ tọ́ afẹ́ ká ṣe lílọ ìran ìṣá yìí ká lọ lára ìlà áńkìrì lọ́sìlì mọ̀tà títí di ìgbẹ̀yà àsìkò dáadáa sàlẹ́sà máa lẹ́mtẹ́tò mọ̀ṣáfájà tí ọba sì ní jẹ́ wàhálà fún wa níbi tẹ́lẹ̀ mi ò ti máa wá sùn tán àwọn àfàlà ọ̀gá bẹ̀rẹ̀ tuntun náà yìí ni o ẹ ti dá arúgbó ẹ̀já kí sáyé yìí ni wọ́n fi ní kọ̀ǹdíṣàn méjì náà sọ sọ́lá máa wà lẹ̀ ìdáwà ọ̀hún ẹ̀yẹ sẹ́lẹ̀ ẹ̀rú sẹ́kùn sọ́lá tí wọ́n bá rí báwọn èèyàn kó jọ àjẹlẹ̀ akẹ́jú kì í fún ọ wọ́n tó bá rí báwọn èèyàn lọ́ra sẹ́kùn sọ́lá máa lọ́ra kì fún ọ àwọn náà máa lọ sún náà yẹn bóyá nǹkankan àwọn yẹn sábẹ̀ ń pẹ́ díẹ̀ tí mo ti pé ọyẹ káàdì ẹ̀ lọ́hùn lára tẹ́lẹ̀ ẹ̀já ẹ̀já dọ́gbọ́n fi ṣẹ́jú mẹ́wàá fún adọ́mọ àfi káwọn yẹn díẹ̀ díẹ̀. wọ́n ní nítorí nítorí rẹ̀ níṣẹ̀rí àtikọ̀ fún wa láti sùn ṣáájú ìran ìṣá. a ti gbọ́dọ̀ sọ̀rọ̀ lẹ́yìn ìran ìṣá lọ́rẹ́ rí mọ́tìlá tí ì bá sọ̀rọ̀ tó láǹfààní nú bí kéèyàn ra rẹ̀ sọ̀rọ̀ náà ọ̀pá tí kò máa ń wo lójú nígbà tá a bá múra oorun yẹn náà yà ọmọ àbúlá nígbà tí kò lẹ́nu lọ́wọ́ ìta ẹ̀mí mi kọ̀ yẹn lè tọrọ lẹ́gbàá àbí lè tẹ́wọ́ yẹn lè kọ́ yẹn lẹ́kọ̀ọ́ yẹn lè gbàlejò bẹ́ẹ̀ bá lè ní ẹ̀sùn mọ́mí wa káwọn ọmọge jọ lálẹ́ pé wò ọ̀dà wa lálẹ́ o wà lọ káwọn obìnrin lè ti wà lẹ́ báwọn àgbàlagbà kan láwọn fẹ́ ti wà lẹ́ ẹsẹ̀ dáhùn alẹ́ fún ọ ọ̀dà ẹ̀ lè fẹ́ ẹsẹ̀ tó máa jágùn gidi àwọn olóṣìṣẹ́ ọlọ́run lè bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ àlejò lè wá àwọn míì máa bẹ̀rẹ̀ àlámọ̀rí ẹ̀sìn lọ títí tí gbogbo máa lọ bẹ́ẹ̀ nígbà àbí ìṣe gbogbo òṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ àwọn oní àtàmílè àwọn tó ní àtàmílè wọ́n máa lọ sí àtàmílè ní ẹ̀yìn ìta ẹ̀wọ̀n fáwọn kan bẹ́ẹ̀ tí wọ́n lọ yàwó ìrè síre mú ojú oorun ní ọba yọ̀ọ̀tẹ̀ gbálẹ̀ fún wọn lórí ojú lọ sí báyìí òun tí o wọ́n yọ̀ lọ jókòó lọ́dọ̀ àwọn àlùsùn ọ̀rẹ́ rẹ̀ lẹ́nu wọ́n wá dọ̀rọ̀ sáré ilẹ̀ ẹ àfa alágbájá ló ní kíní kan báyìí ẹ wọ́n ní kọjá bẹ́ẹ̀ kíní kan wọ́n wá fa kíní sáré yìí yóò kú mẹ́rẹ̀ẹ́ tọ́lá tó bí ìlẹ́wọ̀n yóò àti máa wọlé lọ́gbà yìí. ẹ̀rẹ́ à ẹ ti bá padà gbé báyìí kalẹ̀ wọ́n lẹ bá ti gbó ẹ̀bá tó ti tutù sí pẹ́. bó ṣe fi kúrò ọ̀bá rẹ̀ yìí ò ní wọlé ní ọ̀tọ̀ náà. a jẹ̀ ní ọ̀rọ̀ sálẹ̀ kọ̀ sálẹ̀ ọjà lẹ́yìn kọ́rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ́bọ̀ yẹn kí yẹn ní ibùdókò pẹ̀lú dáhà tó kò ti fàájì. ìjọba tó sọlá ó kìlọ̀ ìyàtọ̀ wà nìkan ló ń dá ẹ̀sọ̀rọ̀ kan ẹ̀sọ̀rọ̀ ayé tẹ̀lọ́ fẹ́ máa jókòó sí ọ̀nà àbámọ́já àwọn èèyàn ẹ̀nà ti bẹ́ẹ̀ o à wọ́n wá ní òṣìṣẹ́ ọlọ́run wọ́n lànà ẹ̀kọ́ tó ní mẹ́ta ẹni tì náà kọ́sọ́gbọ́n dá lè fi là ó ti tó ìyá ní kálárù àwọn ọ̀rẹ́ dá lè fi là kálárù ní ti dára àjókòó ti bá yìí bá ẹ̀ẹ́ ìjọba mi ti bẹ́ẹ̀ ni ọ̀dà àti ẹ̀dá ti wá pọ̀ ẹ̀ sálẹ̀ máa jókòó lójú ẹ̀ bá ọ̀rẹ́ káàkiri

ọlọ́ba jẹ mí ti gbèjẹ mí ti lóde ẹwà bá ẹnu ìwé mi ti mi la tí wọ́n sọ pẹ́lẹ́ ti yìnyín náà àmọ́ bínú ọ̀rọ̀ ọkọ̀ jẹ́lẹ́sìn ọ̀jẹ́lẹ́sìn kọ́ ọ̀yẹ́ fún múra fún ti múra yìí torí ẹ̀sìn wọ̀ sọ gbámá bẹ́yìn náà sọ̀rọ̀ náà bọ́ ọ̀rọ̀ jókòó síwájú ta láyéláyé ní àfa ẹ lọ sọ́ra yìí àkàlẹ́ àfa àtẹwò ìkílẹ̀ wò débẹ̀. àkọjá yìí ojú ọ̀nà tó jókòó yẹ lọ́kà. rọ́tù sẹ́lẹ̀ àmàdákàlà wọn padà.

gbòòrò ọba dúdú ànílọ wọlé sọ ara ni wa ọ̀tọ̀ náà ayé ipò àwọn àdàmà ń tibẹ̀ o. ẹ̀rí àdéhùn àbí báńkà wọ́n ti tẹ ọlọ́run tọ́mọ̀ mọ́ àlùsálẹ̀ náà kàánà yẹ kí wọ́n kò náwó mẹ́. òjijì ọlọ́run bá kórìíra káṣù sáájú ọ̀rọ̀ ìṣá wọ́n tẹ̀ kórìíra ká sọ̀rọ̀ lẹ́yìn ìṣá ṣùgbọ́n ọ̀rọ̀ tá a bá sọ tó ọmọ síláhà ọ̀rọ̀ tó máa ń fà ní dání. irú ọ̀rọ̀ tí yẹn bá lálé sọ tí mo wí yẹn. ní ọ̀pọ̀ wọn lè sí òjijì ọlọ́run yẹn. ọlọ́run kọ́lé ló kọ́lé rè fún àwọn aláǹkó bí ìjọ. ọlọ́run kọ́ kọ́lé ilé súnlẹ̀ fún wa. gbogbo wọn ẹni ìjọ máa sọ̀rọ̀. irú àwọn ọ̀rọ̀ tó sọ́jà yẹn ti bí alẹ́ yẹn ẹ sọ̀rọ̀ díẹ̀. gbogbo wọn kò jọ pẹ̀lú rẹ̀. àgbẹ̀wọ̀ lọ́lọ́run ọba fi tẹ́ ló fún wọn jọ máa kó nira bẹ́ẹ̀ tó di jọ́ọ́lì tí yẹn máa wò pé ayé ìdìbò wọ́n máa jà sí pé ọ̀rọ̀ ń tẹ̀sí fún ìjọ lọ́ba kẹ́hìn. kódà oúnjẹ lè wáyé mẹ́ẹ̀ kálukú ọ̀jẹun ìyàn àti ẹ̀lọ́ sọ́dọ̀ ẹni tó di jọ́ọ́lì. ìwà sọ́dọ̀ ẹni tó di jọ́ọ̀lì yẹn náà sì níyì yẹn náà lè tún tọ́rọ̀ lẹ̀ bó ti ní ọ̀rọ̀ kátó gbogbo àwọn ìyàwó ọ̀gbẹ́ mo tọ́ wa tó tún lẹ́ni pé ìyọ̀kọ́ nǹkan lẹ́yìn káàkà ẹ̀rọ. tọ́mọ sílá àlélé yẹn lọ́jọ́ ti ara lé. tọ́ ẹ̀rí la fi yọ̀ yẹn kó bẹ̀ tọ́ra rẹ̀ káàkó sálá máa ń bá wọn ará lé rẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn ìṣá ìgbà rẹ̀. tọ́rọ̀ yẹn kílíà rẹ̀ àbí ọ̀sọ̀rọ̀ ní yípo gbogbo lé wọn káàkiri àbí ọ̀kẹ́ ti dùn ni wọ́n á ti lọ́dọ̀ ilé wa yóò dìbò yóò dúpọ̀ lọ́dọ̀ yóò dìbò. tí lé sátánù máa sọ̀rọ̀ lẹ́yìn ìta àárọ̀ ọ̀rọ̀ lè wáyé àbájúlọ láàrin ara rẹ̀ àbí yẹn gbà níbi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wàá lásìkò run irun fájọ irun àsùbà látìgbà tí àlùfájà rẹ lẹ́ẹ̀kejì bá ti yọ títí tó rùn bá ti yọ lè mẹ́rin báyìí. tètè kí náà. ìdá àtàkàkà tòló àrùn fàjìrì tọ́ba ti rí ilẹ̀ bá ìpàdé àríyọ tó tọ́. bá tó dáwà lálẹ́ lọ́dọ̀ àwọn àkókò ní dáta fún wa torí ara ní bọ̀yẹ́ kéde ilé dábú lẹ́múlẹ̀ àbá. ẹ kábẹ̀rẹ̀ ẹ̀rọ lásìkò dáta nígbà tó ti rí pé gómìnà díẹ̀ wà nínú fáìlì rẹ̀ òkùnkùn díẹ̀ mo ti ń yẹ kọ́ńtàkì. dúdú díẹ̀ òkùnkùn díẹ̀ tó wà níbi funfun àlùfájà yẹn ìyẹn ni pé kìí sí àbẹ́ẹ́. sọláwá dáhùn yìí pé àfọláṣú àlẹ wọn kò sí ha ìkírun sí kí ni ọ ìkírun sásìkò ẹ torí bẹ́ẹ̀ atọrun ké yìí lọ a tún sí mi ìṣòro fún àwọn bá jẹ́ wà á káàmì hàn àtàwọn orígun rẹ̀ wà á dé láti láàyè àtàwọn ẹ̀rí rẹ̀ wà á sọ̀tún sáàrí kì hàn àti pé kí ni ìdájọ́ ẹni tó bá pààrùn ti dá o. lábẹ́ ẹnu ọ̀nà àbáwọlé ka ẹni yìí a máa rí àwọn àlàyé ẹ̀sùn tó pọ̀ ẹ̀sùn tó lẹ́ àlàyé ẹ̀sìn àkọ́kọ́ tá àkọ́kọ́ yẹ̀ wò ìhádà ti sọ̀lá wá sí ìrìnàjò rẹ̀. irun mélòó lọ́lọ́run ti lọ́nà yẹn fún wa. àdàtúntàn aláṣẹ ìrìnàjò bá fún márùn ni alákọ̀ọ́kọ́ ní ìrìn àṣùgbà àwọn ni wọ́n pè ní àríkàjọ ní sọlá kò ìkejì àwọn náà ní àsọ̀rọ̀ ìrìn àyílà ìkẹta àwọn náà làwọn ìrìn àlàǹkàrì ìkẹrin náà ìkarùn ìrìnṣà wàdí ẹ̀fọ́ ìdìbò àrùn àlẹ́ ìhà kò sí ààrẹ tó bá kó jù bẹ́ẹ̀ lọ. ẹ wá rí òun yìí ẹrù má rà wí àríjì tọ́jú àbẹnú àríjì ńlá ó ti tọ́ka sí wọn lọ́wọ́ oko kan rà ní ọlọ́pàá òjijì ọlọ́run ọwọ́ ẹni rẹ̀ òjijì ọlọ́run mọ́tà fúrùtọ̀ àlẹ́ yẹ mìíràn sọ́lá irun owó tọ́ àwọn sọlá ń lọ pé bẹ́ẹ̀ irun márùn ni ní ọ̀sán àti lóru hadithi ní ìgbókùn pé ní márùn òun náà ní hadithi afáwọn alàsùnmáàlì ọjà ọ̀sán àti níbi ìtàn arákùnrin kẹmí àti ìdáadíyà nínú àwọn aróko àti ọ̀rọ̀ rẹ̀ tọ́gbọ́n bá nẹ́bí ọlọ́run lérò kó ti di ọlọ́run sọ̀rọ̀ àyè pé anna àlẹ́ yìí náà khamsa salawati àlópin dandan lé wa lórí ìrún márùn bí ìyàwó mìíràn lọ́sàn-án wa wọlé ilé àti náà àti lóru wa ìgbọ́lọ́hún lérò pé ohun tí àtẹ́bí mú wá nìyẹn wọ́n ti ti àwọn ọ̀dọ́ bí òdodo òdu dẹ́. Àlùmọ̀tálàkù àlàyé kejì ìrún márùn yìí àyàmà tẹ́jì ta lọ́jọ́ dandan fún kókì. Tẹ́jì wàhálà ni wọ́n ti lè ó kò fún mùsùlùmí tó ti dàgbà tó ti bàlágà àwọn yìí wọn ni àfẹ́wẹ̀ ah, kìí sobìnrin tí ẹ̀jẹ̀ ń dà lára rẹ̀ níparí oṣù wọn nù pàtẹ kìí dẹ̀ sobìnrin tí ń dà lára rẹ̀ nígbà tó bímọ tán nínú ìjọ náà yẹ fún wọn yóò fún ọmọ bí asọ́lé kìí sọ̀rọ̀ ẹ̀yẹ̀ fọmọdé ṣùgbọ́n àpá ọmọdé láti ẹ̀kọ́ tàbí àtìní tọ́lá bọ́ méje wọ́n yóò tọrọ bàrà ní ìhàlẹ́ àjù àjẹsí máa lo ọmọ nítorí àìkírun kì í ti gbọ́dọ̀ ẹ̀yẹ̀ fún bẹ́ẹ̀ ni alábàádó nítorí àìkírun lẹ́ àjù nígbà tó bá ti di ọdún mẹ́wàá ẹ̀rí irun tá a sọ ife wò kì í ṣe dandan àlẹ́ ife irun ọmọ ajé dandan tó ti bàlágà ọ̀run lọ́rọ̀ sáà tó sọ́lá ń sọ dé rúbì àyìnkọ́lá àǹtàlá wọ́n ti gbé gègé á kọ ó ṣe é dá kò ṣe é dá lẹ̀ fún wọn ti gbé sókè kúrò fún àwọn èèyàn mẹ́ta kan wọn ò ní kọ kò ṣe é dá rẹ̀ wọn ò sì ní kọ ó ṣe é dá rẹ̀ nínú àwọn mẹ́ta yẹn wọn náà níbi sọ́nà bọ́ àlùsọ́lá wọn dá kọ ẹni tí ò sí ìbàlágà pẹ̀lú wípé wàá ní sọ̀bí jí àtẹ yàtẹ̀lẹ̀ ọmọdé àlìkọ́ òkè rọlẹ̀ tí ó fi bàlágà tí ó fi dé kó pé ó sùn ọ́nlá làwọn òǹkà obìnrin láti mọ̀. ẹ wá rí i pé ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kẹ́ tá a fi dà sùn sọ́lá ní ọjọ́ nìyẹn fọmọdé tí ò sí bàlágà ọjọ́ dandan fún láti kẹrù ṣùgbọ́n àpá aláṣẹ rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àdẹ́bí sọ́lọ́lọ́ àṣálá pé àwọn sọlá ní àwọn ọmọ yẹn pa wọn láti ẹ̀kọ́ máa kírun wọn bá wà lọ méje. ẹ̀jẹ̀ ti lu wọn torí àìkírun tí wọ́n máa dọdún mẹ́wàá. àti wípé ẹ má jẹ́ kí wọ́n sùn síbi kan náà mọ́ tí wọ́n bá ti dọdún mẹ́wàá. ọlọ́run kọ́ kí alóòsùn náà lè fi wọ́n wí bẹ́ẹ̀ gbogbo àtàwọn ẹlòmíì báyìí. ṣùgbọ́n bí iná ẹ̀sùn ó súnmọ́ káwọn kan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ ó lè má ṣẹlẹ̀ nígbà tó bá àbí ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ẹlòmíì lè níyàwó méjì sínú yàrá ẹyọ wóró kan ẹni tó ń bá wá fẹ́ òun máa máa sùn sí bẹ́ẹ̀dì ẹni tó ń ràn ọ̀bá fẹ́ òun ó sùn nílẹ̀ àwọn ẹni yìí náà àwọn wá sùn á bímọ á tún bímọ. wọn ó tuntun àwọn ọmọ yẹn kalẹ̀ táwọn ọmọ bàbá yọjú wò wọn wọn bá ń bí abùkádà ẹ̀rín. tọ́wọ́ padà yá tí bá ọmọ yẹn já ya yàrá fún wọn àwọn ọ̀dọ́ bàbá lọ nǹkan tí wọ́n fi kọ́ lọ́dọ̀ àwọn òbí wọn yẹn wọ́n ti bí ẹni bọ́ àwọn àwọn bàbá wọn àti wọn wọ́n bá padà lọ wáyà aláṣà kó wọn sí nítorí àtúntò yìí pé tọ́ba di ọdún mẹ́wàá tá a lò sí àìkírun yìí ṣe kó ti dọ̀rọ̀ yẹn fún la fi lò ṣùgbọ́n kò fi lè mọ́ ọ́ la nígbà tí ọba ti di ọdún yẹn. àníjẹ́ kan tún fi bí kan náà ẹ̀rí alimọ̀tánátò sáàníta àlàyé kẹta nípa kíni àwọn májẹ̀mú irun májẹ̀mú irun àwọn afáwa ní mẹ́sàn-án ni obìnrin yìí pé wọ́n sin alimam alimujaddid muhammed ibn abdulwahab rahimahullah àwọn ni wọ́n ti jẹ́ bí ọ̀rọ̀ yìí. a jẹ̀ ní àwọn àpò onímọ̀ ọ̀pọ̀rọ̀ wa táwọn bá fẹ́ sọ nípa sọ̀rọ̀ tó sọ̀rọ̀ méjì ni wọ́n máa ń ṣe kíni o ni wọ́n máa ń gbé e sí. wọ́n kọ́kọ́ pè kan ní ṣòro tó ojú wọ́n tún wá pè kan ní ṣòro tó sèṣ ṣọ́rọ́tò wọn yóò bòye níbẹ̀ ni wọ́n ti máa ìyẹn ti pé àwọn májẹ̀mú dágbọ́ pé òru dọ́rin yẹn fún lágbájá nínú ẹ̀ ní kí wọ́n sọ fún tọ̀hún ọjọ́ mùsùlùmí ọmọ tó sófin ojú ọmọlúwàbí àwọn ṣọ́rọ́tò wọn yóò yẹn lọ́dọ̀ àwọn yẹn ti bẹ́ẹ̀ ó tún gbogbo àwọn eléyàn ni ìmáàmù kójọ sí bíbá yìí nínú sọ̀rọ̀ tó ṣe àti sọ̀rọ̀ ọ̀hún náà ni kéèyàn jẹ́ ká gbígbọ̀ ọ̀run wọlé kéèyàn kọjú dá gébúlà kọ́ wà ní mọ́tótó kọ́dà níyàn ẹni tó ni àwọn kẹtọ́ máa ń kà ní àti sítúrò làwọ̀ ó bò àwọn sọ̀rọ̀ tó ṣe àti sọ̀lá yẹn. ṣùgbọ́n bí báyìí àwọn àfọ ọ̀bẹ máa pín kélékélé. wọ́n fẹ́ kọ́ jọ́rọ̀ gbogbogbò. ẹni tí bá fẹ́ lọ kéwú ní àfarabalẹ̀ ké ni wọ́n là rí pélé yìí. má jẹ́ mú ìjẹ́ dandan pé ìrún ti dọ̀rọ̀ yẹn fún yẹn lélẹ́yìí. má jẹ́ mú tírun fi lálàáfíà lélẹ́yìí wọ́n yà sọ́tọ̀ọ̀tọ̀.

pé àwọn májẹ̀mú tí a gbọ́ pé irun dọ́rin yẹn fún yẹn bẹ́ẹ̀ àti májẹ̀mú tí irun yẹn bẹ́ẹ̀ bá kí tó máa fi lálàáfíà ó wà bẹ́ẹ̀. aláwọ̀kọ́ wọ́n tẹ̀sí yẹn dáadáa pé ṣòro wojú òbí làwọn èyí tí wọ́n tò síwájú yìí wọ́n náà dàlẹ́ Islam. irun májẹ̀mú tí irun máa máa fi jẹ́ dandan fún yẹn wọn ni kí yẹn jẹ́ mùsùlùmí. wọ́n lọ́ọ́ tí kébìrì bá kírun irun rẹ̀ ọ̀làlàáfíà ọ̀ tọ́lá wọn bá lè gbẹ́rọ́ pẹ̀lú ọ̀pọ̀ ní ìlànà ìlànà àmìlò mi ní àmàlí ọjà ànáwó àbá mọ̀nsúwọ̀ alọ́wọ́ tí kí àwọn aṣọ tó kú dànù bí eruku lásán tí obìnrin tó ní ní wọ́n yẹn ọ̀sán ah, lẹ́wọ̀dó aláhó wọn là sẹlẹ̀. tá a bá rí kéferì nísìnyí kódà ó kú sàlọ̀ aláàjò mùsùlùmí lọ ó ṣe dáadáa jùlọ ó dẹ̀ kírun dáadáa jùlọ ẹ̀rùn yàn lálàáfíà. nítorí kí ni ọ̀lẹ́ àgbẹ̀wò la muslim torí kó gbà kan. kódà bó ṣe yí pé abẹ́jì lọ sàkọ́rà fún kéferì gan. ẹ̀ wọ́n àwọn tọ́ba wọn náà sàkọ́rà tó bá ń bí wọ́n ṣe mọ́ sàlẹ̀ kẹ̀kọ́ fi sàkọ̀ kí ni ṣe lẹ́gbọ́n náà sàkọ́rà wọ́n ní bẹ́ẹ̀ kọ́ọ̀lù lẹ́mùnẹ́kù mìíràn ni mo sọ lẹ́yìn àwọn òsínú ẹni tí máa ń kírun ni ẹ̀rí. omi ẹ̀fẹ́ ẹni ẹ̀dẹ́rẹ̀ kẹfẹ́lí náà ni ọ̀rẹ́dì kẹfẹ́lí ni wọ́n ní àwọn òsínú ẹni tí máa ń kírun. káwọn aṣọ fún gbẹ́ọ́lọ̀ kírun tí ọba fi kírun á nìkan gba Islam náà ètò ìfáà ní sọ fún pé kọ́ kírun ṣùgbọ́n tí ọba fi kírun á nìkan kọ́ gba Islam wípé lóhùn ṣàhádà ó dẹ̀ wẹ̀. ìkejì nínú àwọn májèmú yìí òun náà ní aláàpẹ̀lì aláàpẹ̀lì yìí eléyìí náà kó sí abẹ́ sọ̀rọ̀ tó wòjò kí yẹn ṣe làákàyè sọlá tó sẹ́kù sọlá tó mi mẹjìnnọ́ọ̀lù bí wèrè bá kírun irun rẹ̀ lálàáfíà wèrè tọrọ lè sọ wípé òun fẹ́ kírun níbi ó sì gbà pé olùkú kọ́kọ́ jókòó náà ọwọ́ àṣẹ dìde fún òkú ẹ̀ nítorí pé wèrè yàrá ní tẹkílíìfì tọrọ lọ́wọ́ ọ̀la nǹkan kan bọ̀ wèrè lọ́rùn nínú ẹni tó dẹ̀ ti gbé kọ́lámù sókè fún pé àníkọ́ kò ṣe é dá wèrè ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́mọ̀jìnnìwọ̀n hẹ́tà yóò fi ẹni tó ti èrè ló ń tẹ́wín torí rẹ̀ máa fi pé padà wọn ò ní kọ́ ó ṣe é dá kò ṣe é dá ìkẹrin àbí ìkẹta nínú àwọn májẹ̀mú ìyẹ̀wò náà ní àdúgbò bíbàlágà ẹ̀rí ìyẹn ní pé ìwọ̀n òbí ṣe dandan àmì sọ̀bí fẹ́ni tọ́jú ọmọdé tí o fi bàlágà ṣùgbọ́n o òun lè jẹ́ dandan fún un ní gẹ́gẹ́ bí a máa pa aláṣẹ pé kó kírun nígbà tó bá dọdún méje wọ́n yóò fọwọ́ ha ní àṣì máa torí àìkírun nígbà tó bá di o tó bá dọdún mẹ́wàá pẹ̀lú fún ìkẹrin nínú àwọn májẹ̀mú yìí òun náà ni àtọ̀hárọ̀ àtọ̀hárọ̀ tún májẹ̀mú tí mo máa fi lálàáfíà òun ni kéèyàn mọ́ nínú ẹ̀gbin méjèèjì ẹ̀gbin ńlá ni ọ àti kékeré mọ́ àlèkòjọ́rọ́ ti táàdẹ̀ sí lágbára àti mọ́ nínú ẹ̀gbin yẹn ìtumọ̀ ní bí àfihàn débi wípé lábẹ́rẹ́ ní sẹ́ńtì ó ní jẹ̀nẹ́bà lára ó ní jẹ̀nẹ́bà lára ọgbẹ́dẹ̀ ti wà lára ẹ̀ bí fọ́ọ̀kọ́ tó ní jẹ̀nẹ́bà lára ọgbẹ́ yẹn dè ní tọ́ba ti fomi kan báyà á kú irú ẹni yẹn nìyí ọyẹ kó ti tọ̀ hárọ̀ ọwọ́ ànúbàjẹ̀mú tí wọn ẹ̀ máa fi lálàáfíà ṣùgbọ́n láàyè ẹ̀sẹ̀dẹ̀ kò lágbára táàbà pé kọ́ lọ sí ànilọ́bẹ̀ làwọn afáàbí sọ pé àtọ̀hárọ̀ tún nínú àdàfà yìí ìmọ́ra nínú ẹ̀gbin méjèèjì nílá ni ọ àti kékeré mọ́ àìlè kò dẹ̀rọ̀ sí pẹ̀lú kéèyàn ṣe kíni o kéèyàn nípa láti ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó ti tẹ́lọ̀ sallallahu alaihi láyà kọ̀bálù wọ́hù sọ̀láàtàn yọ̀gọ́ ìrì kúrò. wọ́n lọ́wọ́ wọn bò ní gba irun kankan bẹ̀rẹ̀ ìrì kúrò láì sí ìmọ́ra tí ìyẹn sì nípa àti mọ́ra àkọ́kẹ́ mọ́ra ni. ìkarùn nínú àwọn májèmú tí ìrùn bàbá fi lálàáfíà òun ni dòkó lọ́wọ́ sinmi sọ̀láàtì ni mo àkọ́jà kásìkò oorun tá a fi fàsìkò sí kọ́ wọlé agbọ́dọ̀ jásìkò oorun yẹn wọlé tí ọ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba àlejò aládàáta fún alẹ́ kan ìdìnnà sọ̀rọ̀ ẹ̀kẹ́kẹ́ àti alẹ́ mìíràn ìdá abẹ́n mọ́ òwúsàn dádájú ìrún ọ̀ràn yẹn lọ́jẹ́ tá a fàsìkò sí fáwọn onígbàgbọ́ òdodo. àti hadithi Jibril alayhi salam hina amma nabiyya sallallahu alayhi wa sallam nígbà tó ti lè mọ́ mú fa nàbí àtẹ̀wò tá n kí ni àtàkùn tó sálábù ṣe balátì rẹ ní ìwọ tó láàfà ọ̀rẹ́ sin rẹ ń ta ẹlòmíì kẹsẹ̀ ti làáfà rẹ kẹsẹ̀ ti lásán ní ọmọ agbọ́ káàkiri òun làáfà rẹ èyàn lè gbọ́ kẹsẹ̀ tí kò fi dà fà nígbà tí yẹn bá ní nǹkan lẹ̀ ẹni tí ò ní nǹkan lẹ̀ ó sì mọ nǹkan kà rárá ọ̀wá ń lọ gbọ́ kẹsẹ̀ kẹsẹ̀ tí wọ́n láàfi dà fà tòtẹ́lẹ̀ lè sọmọ náà ní pé kó tún ọ̀rọ̀ ìmọ̀ọ́nì rẹ ṣe ṣùgbọ́n àwọn nǹkan tó ní ṣe pé táwọn ṣe pé dáadáa wí báyìí lábẹ́rẹ́ bí ìsìn àdúrà ọ̀fẹ́ súnmẹ́lẹ́tọ̀ rẹ ọwọ́ ni ọgbọ̀nù kẹsẹ̀tì ọgbọ̀nù kẹsẹ̀tì èyí wọ́n máa ṣe tàlíkínù rẹ̀ fún ọ ni tóbi ní wàá rí ikú ẹlòmíràn máa dúrà tí ó súnmẹ́lẹ́tọ̀ rẹ̀ ẹgbẹ́ tí wọ́n bá ní olùbá yóò kí ègbè mọ́lẹ̀ ní aláwọ̀ máa jánẹ́fù náà jánẹ́fù náà jánẹ́fù náà ah jánẹ́fù náà ó sì ti bí mọ́lẹ̀ rẹ̀ ní musala ńlá àfa jìbìrìlù làfa rẹ̀ wọ́n ní hadithi jìbìrìlù alayhi nígbà tó ṣe lè fún anabi ló ṣáájú fún anabi láyé irun wákàtí ya yẹn irun márààrún yẹn jìbìrìlù lẹ̀ wá kí ó ṣe lè mọ́ fún anabi anabi ti wa ká wí fún wa lẹ́ẹ̀kan yẹn ẹ̀rí lè fi lọ́wọ́ lọ́wọ́ ọmọ àsìkò bẹ̀rẹ̀ jìbìlì wa sọ lè fi mọ̀ bẹ́yìn ní àárẹ̀ nílẹ̀ wá ọ̀sẹ̀ yìí ní wá ọ̀tò láàrin àwọn àkókò méjèèjì yìí láti kó orun ọ tẹ̀lé àtẹ̀lé ìdìgbọ́ bábà ti tayọ rẹ̀ ní rọ́ àwọn èèyàn ń kí wọn. torí bẹ́ẹ̀ wọlé àtẹ̀sẹ̀tò sọlẹ́ tún fọ́bùlẹ́tò kó lè wá kọ̀tì ha irun ò lè lálàáfíà ṣáájú kákòókò rẹ̀ tó wọlé wọ́n lè bá òjì ní irun òdẹ̀sílẹ̀ lálàáfíà lẹ́yìn ìgbà tá gbogbo òun bá ti wọlé náà fẹ́ máa lọ sí ti a ìlà ilẹ̀ ọkùnrin àyàfi pẹ̀lú àròjàre kí láròjàre oorun bẹ́ẹ̀ kí láròjàre ọ̀yà èèyàn gbàgbé mo ti dáko oorun kí láròjàre oorun táwí fún alẹ́ kan kí láròjàre oúnjẹ bẹ́ẹ̀ kí láròjàre Ee, ẹ ọgbàgbà kẹkẹ náà pé kò sí irun pẹ̀lú wà lẹ̀ ń o òde bí ọ̀rọ̀ oúnjẹ sínú láyàtà rẹ̀ hàn sọ àgbọ̀dọ̀ ló oúnjẹ sínú tọ́sùn àwọn àdìsí yẹn òun náà sì ní máa ń jẹ bámúrú yá lọ sí yóò máa jẹ sínú tọ́lọ̀ yẹn ti torí bẹ́ẹ̀ yóò láti ajé àti bẹ̀rẹ̀ òun tó fi rẹ̀ ṣe lásán ládàbí kájà ti sọ bẹ́ẹ̀ kí wọ́n ti máa ń là díìsì ìṣèjì wọn ti máa ń lò ní. àdéhùn sálá ń tó wí ọ̀rọ̀ yẹn ṣé kò rẹ́ bí fóun lòún wí ló fi jáde kó máa máa jẹ dámúrù tó bá jẹ dámúrù tán yóò á lọ sí mọ́gírì tó bá sí mọ́gírì tán ní ọ̀sẹ̀ wá sí kí ni o ní ọ̀wá jẹun tí ọba jẹ. tòtòrí bẹ́ẹ̀ ẹ̀hẹ́ bí irú ti mùsùlùmí bàbá wí yẹn. ìkẹfà òun náà ni títò làwọ̀ bí ipò ìwòkò nínú májèmú tí òun fi lálàáfíà mọ́ àlè kó dọ̀rọ̀ sí tíyẹn dẹ́sì lágbára àti gbòògò kìí sẹ́ni tó ṣe pé àwọn lè wá báyìí wọ́n ní à èbó ní mùsùlùmí kẹ́ni ọ́ gbogbo aṣọ ẹ̀ láàfo lọ èyí tó wọ̀ sọ́run yẹn náà á tún gbà bóòlù àti ṣe báyìí ọ̀hún sì ni lè mọ́mù àyẹ̀lẹ̀ kan gbogbo wọn ni wọ́n kẹ̀ fèsì ya sọ́njì àwọn ọmọ gba gbogbo aṣọ gbogbo wọn wá pátá. bó owó ti ti ráì arínà àwọn ọmọ ni sọ́lá ọ̀rìyà inú wọn dàbí màlìkì tọ́lásìkò ọlágbára ju ọ̀rọ̀ wà wò kò sí wò lọ ọtí tẹ̀lé. ilé làwọn bá sọ pé máa lè kó dirọ̀ pẹ̀lú kọ́lágbára ọ̀rá sọmọ́ rẹ ti báyọ̀ fún ọ̀rọ̀ mẹ́ta ìmọ̀mọ́ owó dé nìyẹn. oríṣi làwọn àfa sọ pé báyọ̀ nípa ọ̀gá máa dáhùn ẹ̀kún tí wọn fi ní wàá yọjú wòra wọn torí kọ̀ǹdíṣà ti dé nígbà owó ti tó rà kọ̀ ẹ̀rí ìmọ̀ ọlọ́run má jà ríru àwọn eléyìí wàhálà gidi eléyìí rà wọn. bíbo ìhòòhò téèyàn bá lágbára àti bò ó bí ṣé ìhìn kéèyàn fi nǹkan kan bò ó tó ti pé láyọ̀ sí pé lè gbé ṣẹ́ra dáa tí ò ní so àwọ̀ ara èèyàn ń ta pẹ̀lú ọ̀rọ̀ táwọn sọ̀lá àtọ́lọ́wọ́n bá àdìjọ́ lọ́sọ̀ láì fi yàrá ní ádámà náà. yā banī ādama khudhū zīnatakum 'inda kulli masjid. pẹ̀lú ọ̀rọ̀ tí ọlọ́wọ́n bá àdìjọ́ lá ní yā banī ādama. ẹ̀yin ọmọ ádám khudhū zīnatakum 'inda kulli masjid. ẹ mú ọ̀ṣọ́ yín lọ́kùnkúndùn àyíǹda kó lè mọ̀sí àyíǹda kó lè sọ́lá ní gbogbo àsìkò ọ̀run. ọwọ́ ayé àmì lẹ́nu táwa ń gbórílẹ̀ kẹrùn nísì àti rárá àwọn ọmọ ọmọ agbórílẹ̀ náà tó ti pọ̀ ní mọ́sálásí káàkiri. àwọn ọmọ díà ni wọ́n ti ọkọ̀ kóra nù lẹ́yìn wọlé. àwọn tí wọ́n ń pè láwọn arúgbó ìsìlámù ń sìn amadíà ni wọ́n tẹ́lẹ̀ nínú àwọn jákèjá ọkùnrin tó ń rí lára wọn lọ́wọ́ ah, àwọn eléyìí ẹ̀sìn àwọn eléyìí ọkọ̀ àkúrẹ́gẹ́ wọ́n ti ráwọn kan wọ́n tó bíi sáwọn méjì báyà sílé wọ́n gbogbo wọn pátá báyìí wọ́n tó bíi pẹ̀tẹ́rẹ́ náà ìdáhùn ẹ̀ka tó wọ́n bìlà. sheikh nana gbani rahimahullah ta'ala wọ́n lẹ́ni ọbẹ̀ ewé wíkẹ́ àtọ̀tọ̀lá ìjọ kan fẹ́ẹ́ sọ́sọ́ àkọ́rẹ́ sọ́sọ́ àti ọwọ́ abúfilẹ̀ orí rẹ̀ báyìí ọwọ́ abilé lè oníṣẹ́ sọ́tọ́rọ̀ pé èké ni rọ́lọ́pàá. ìdíje ọlọ́run yìí sábà máa gbórí látàkà tí ìbá àwọn amákàkàkàkà gbà ní ìdìbàbà bí lọ fún fẹ́ ndị sọ fẹ́ bí lọ sí afá lọrin báyìí tí wọ́n máa gbórí pẹ̀ntẹ́rẹ́ káàkiri wọ́n máa gbórí kiri ẹ̀yà máa wọ́n fìlà zina wọn lọ́wọ́n pè dàgbọ̀ ló dáa náà lè ti lọ́sọ̀ káàkiri ìyẹn kọ́kọ́ ní sí orí yóò dé pàdé wọ́n ọlọ́gbẹ́ pàdé ọlọ́run ọba àdìsẹ́ ọlá. táwọn ọlọ́kẹ́ ẹlòmíràn ti sẹ́ni sọ òun níbèrè téèyàn ní nírun ó ti máa wálé ní káàkiri tẹ́lẹ̀ yẹn la bí ọ ni àbí gbòòrò làwọn sọ̀tà láńdé máa ń wà àbí bá ń tẹ̀ ìyẹn làwọn fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ níyàn ní nírun mo ní wọn béèrè káàkiri ẹ̀ ṣé yẹn bá ti fẹ́ tó nípa bẹ́ẹ̀ níyẹn kó yòókù ẹ̀rí nínú kẹta máa ń mọ̀ òun náà ní kí ẹ máa múra bí ànẹ́bí nígbà tí lásẹ̀sì àwọn gbogbo kọ̀nẹ́ẹ̀tì kan nínú ilé lọ́dọ̀ àwọn bàbá ń bẹ̀ ni àwọn ọmọ èkó wọ́n ti àdìdì lábá kámkám abẹ́ máa wọ́n yàtọ̀ mọ́ pẹ̀lú jàlàbíà wọ́n fi àwọn gbẹ̀sìn yẹn lódìdí àwọn ẹni tá aláàrùn ti jẹ níyì kọ́tẹ́ ojú tiwa àbójú òtiwa tọ́fẹ́ àbí ọ̀tán ní sí gbogbo àdìsí jọ rẹpẹtẹ lẹ́nu ẹ tún sí ó múra jìdà àwọn èèbó tó lè fáwọn àwọn ní gbogbo èyí tá ń wọ kí n tá ń gbórí pẹndẹrẹ kì í yó àwọn apàdà ní ìsìn wọn láwọn ọwọ ọmọ ẹ wá wà láwọn àdáńtì ẹ lọ wọ àwọn ọmọ kí àwọn ṣèkà àbọ ọmọ bẹ́ẹ̀ dàmọ ṣùgbọ́n ní Toronto láwọn orílẹ̀-èdè oríṣiríṣi ní Amẹ́ríkà mẹ ẹ rí wọn rẹpẹtẹ tó gbé ìmúra wọn ẹ níbẹ̀ mọ yàtọ̀ pé sáfà sàwùdí lélẹyìn ni àbọmọ èèbó lẹ́yìn àbẹ̀ńbẹ̀ òsì ìmúra yẹn ogun rege ni torí wọn gbà kíní yẹn lójijì ni. ẹgbẹ́ àwọn ah, ní mọ̀ da sáńdé àlùfáà nìyẹn láti ẹ̀ máa lọ wá fìlà mọ́rí bí arúgbó níjọba wá sí níyàwó fẹ́ mú sáníà àwa lọ dé fìlà. nínú sáníà tó wá fẹ́ mú àtẹlẹ́dà rẹ tó fẹ́ lọ tó fẹ́ lọ bá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ níbo ló ti yẹ kó múra lọ. èèyàn sọ pé onírun o ṣé èèyàn wá nírun ni èèyàn nírun ni ìyẹn ni ọmọ àlọ́ yẹn wọ́n dá mi lójú ìjọ ni wọ́n bá ń kóró dà wọ́n kọ́ ẹ̀lẹ́dà tó wọ́ kẹ́kù wọ́n á fọ ọmọ èmi ó sì gbọ́ wọ́n sì mú wọ̀. ọ̀kan nù ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìlú sẹ́yìn gbà kan wọ́n pa bàbá ọlẹ́dẹ̀ kan bàbá ọdẹ wọ́n pa wọ́n sá ti sábà bíi wípé aráàlú àtijọba ń jà kò lásán tó lè kọ́ òlùmíà pé àwọn ṣe bí àwọn agbófinró lè ṣe ti wàhálà gidi tó ń kó mọ̀ kó wá tó ń ta àwọn yẹn káàkiri ọ̀yá kẹ́kú nígbà yẹn ìgbà yẹn ti pẹ́ hmm. àsìkò táwọn yìí ro gan ẹni wọn bá kẹ̀sì rí lásán tí wọ́n kẹ̀ sáàtì lásán àfọ ọlọ́run tí sì máa ń kírun dáadáa àfáà dáadáa wọ́n mú lọ ìyá kẹ́kú nìyí wọ́n lò tó sùn mẹ́fà lọ́wọ́ wọ́n jẹ parí ìyà ìbí ọmọ kẹkẹ ọmọ kẹkẹ tó ti wà yìí ọwọ́ tó sáàtì lọ jù lọ àlẹ ọlọ́wọ́n ọ̀dà ẹbí yẹn ó sì ti jẹ̀ wọ́n yà kẹkú náà ìbí wa lóde àfa àti mo fẹ́ lọ́jọ́ ni mo lóde wa àti njọ́ yẹn ọ̀kẹ́ nínú àwọn àfa òṣàfihàn ní òun ṣèyàwó èmi wọ́n sì gbé lẹ́kṣọ̀ ìyàwó fún jọ́ ni mo jẹ́ amúra mo ti wọ́ mo jẹ́ àfa pé ọ̀sọ̀ wáì ti dé fìlà mo ti múra tó ń pé àfa lọ mo jẹ́ àfa tó tọ́ báwọn kìnìún darí ìṣètò jáde kí wọ́n tẹ̀ tó jáde wọ́n lé àwọn òbẹ́ nìkan rí wọn sá wọlé tọ́lọ́ ń wọ bíi sáàtì ó sì di pé wọ́n mú un wọ́n sá wọlé lé wa báwọn kìnìún ẹ̀sìn bíi wọlé dàgbélé wọ́n lálẹ́ fún wọn lọ bí irin bẹ́ńbí ẹsẹ̀ bàtà wọn gba báyìí wúrù lẹ́kún dání wọ́n bá wọlé yọ wọlé báyìí ilé wa kò sì jọ bí bọ́sọ̀ tàbí irin dàgbé ọ wọlé báyìí ọba bẹ̀rẹ̀ sí kẹlẹ̀ fún fún dìlọ ilẹ̀kùn títí àti àlè áàsì ìdílé àbá ló ń bọ̀ ló gbé mọ lójú ẹ̀rẹ̀ kó báyìí ọ̀nà ìdókè rà ní. nírìnrìn ju nírìnrìn ju ó fún dìlọ ọmọ ní sáàsì sùúrù máa ti fún sílẹ̀kùn ìbámu sílẹ̀kùn tàlọ́wà nulẹ̀ mọ̀lẹ́lẹ̀ àdìtọ́wà á lọ yọjú wẹ̀lẹ́ à wọ́n lé ìbọn sáré yìí ọba lè ní sọ sí wé èbó ọba ti wé èbó rẹ̀ lásán yorùbá ọ̀sáré pa àfa làwà wọ́n wò ní ọ̀dẹ́ àfáwọ̀ àfa làwà ni wà ọ̀sàfàlà kó rẹ̀ jáde yóò jáde báyìí ṣe ọ̀kọ́ yẹ kí n fi wẹ́kẹ́ mi lélẹ̀ lé kí n kọ́kọ́ ní sùúrù díẹ̀ tó bá tún jáde pẹ̀lú wọn pé òde yìí yọ yẹ kí n ti dọ̀hùn yìí yóò lè dá mi dúró bínú ti bí wọn nìyẹn ọba di àfáà fọlọ kíní dẹ bẹ láwọn náà o ti wá wo lémi lẹ́kẹ̀ẹ́ ọkùnrin yìí máa dàbí tó èmi níbi tí lọ wọ́n sì ń gbé kíní ọkọ̀ ogun ọ̀kì tí wọ́n ń fún fún fún fún bá ń ṣe gbogbo ẹ̀ ọ̀yà ẹ máa fa àwọn ọ̀rẹ́ wọn mú mi à kí la wá àfa àbò jẹ́ máa bá tèmi lọ ọmọ kan náà wọ́n bá a jáde òun ní ọjà tèmi tí ń lọ ni òun wọ bí sáà ti ń jẹ wọ́n kì í mu ó lè yàgẹ́ kó ẹni tó sọ pé ẹ follow me ó ní kí n follow ah kí n tẹ̀lé ọ kí ló dé jẹ́ àwọn lòdì wà sí ni ó ní kí n sá tẹ̀lé o ẹni tí ń sọ pé n tẹ̀lé o kò lè fọ́kàn mi wọ́n fi mí sáàrin ọ̀kẹ́ bọ́ wájú ọ̀kẹ́ bọ́ sẹ́yìn ó sì ní n tẹ̀lé ń bọ́ lọ́wọ́ ní n tẹ̀lé ọ̀ká lọ ń bọ́ ya ìyá ọ̀gá wọn bá sọ pé lífàlùfà lífàlùfà ah èrè ẹjẹ́ àtẹ̀lé yìí ẹjẹ́ àtẹ̀lé bẹ́ẹ̀ wọ́n mọ́ ọmọdé awí yìí lọ ó lò ẹlòmíì jáde kó ń bẹ báyọ̀ ọ̀dọ̀ ọmọkọ́mọ. tó bá ń rìn lákò ní ẹwọ láláwọ sáǹjẹ ló àwọn káwọn yẹn láláwọ ya ló ń gbà mí wọn kàn rí yẹn wọn kàn wò múra rẹ lásán wọn sì jì. bẹ́ẹ̀ ẹ bá sí o wọn á ẹ̀hún fi ń láwọn ẹni ọba wọn wọn nígbà táwọn èèbó yẹn rí fáwọn kò tí ẹ jọ mi ìbò kẹ̀kẹ́ rárá rárá bí sì sọ jàlàbí àwáì ìlàjìdì tó gúnrégé tọ̀dọ̀ rí bẹ́ẹ̀ mi máa wá di káàkiri pé séèyàn wá ní òun ní ìbéèrè béèrè rẹ ní ẹ̀rí tọ́lá dàbí kò béèrè mo máa múra dáadáa gbogbo òkú ọlọ́run bá àlejò aláṣọ ilé yàrá ní Adam ẹ̀yin ọmọ Adam kódò sí ìnẹ́tàkùn ẹ mú ọ̀ṣọ́ yín lọ́kùnkúndùn ẹ̀jẹ̀ ogun rege ayíǹda tó lè má ṣe ní gbogbo òun kọ̀ọ̀kan ẹ máa sọ̀sọ́ fún ẹ múra dáadáa. wọ́n látọ̀rọ̀ sí òṣìṣẹ́ ọlọ́run tó sọ nípa tolóbìnrin dé. la yaqbalu Allahu salata ha'ibin illa bi khimar. ọlọ́run ọba ò ní gbà àrùn obìnrin tó ti bàlágà débi wípé ẹ̀jẹ̀ ń dà lára rẹ̀ nípa rẹ̀ àyàfi kó lo ìborí láàbí máa ń sọ táwọn bá róbìnrin lọ́wọ́ akínwá ni a àǹtí ẹ má jẹ́ ọjà pípẹ́ ni tí ọ̀wá ọ̀sẹ̀ jù yín lọ. aṣọ kò tó lẹ́kọ̀ọ́ sókè yìí kò mọ̀ ìgbórí aláìrẹ́pa yìí ò bá mú tó. kí wọ́n lákédé bẹ̀ lórí yìí o tí ọlọ́run ò ní gba ẹ̀rùn obìnrin tó ti bàlágà débi wípé ó ń ṣàlejò lóṣooṣù. ìlà àbíkí náà rè àfi kó lo ló fi dé ìmúra àwọn ẹni ìṣáájú aṣọ mẹ́ta làwọn obìnrin máa ń wọ̀ kírun. afáwà tàbí ìrìnjẹ̀lẹ̀ muhammadu bin sirin wọ́n wà lórí ẹ̀ àtúnlẹ̀ ibùdó ọ̀nà rọ́jì aláwọ̀dàlà àǹjúmọ̀ wọ́n mọ̀ òrùkẹ́kẹ́ alára wọ́n fi dọ̀rọ̀ yẹn múlẹ̀. àwọ̀tẹ́lẹ̀ ta lè fi bí ìbàǹtẹ́ wọ́n wà wọ̀ jàlábí àyè.

hapò sọlá ẹ̀tọ́ ọ̀sìnrún tó ní ti ẹ̀nìyàn bí ọba ẹtí wọ́n mọ ti sá sọ̀rọ̀ wọ́n dẹ̀ máa ń pè ní kọ́mìs wọ́n wá gbé ní ńlá kan tó balẹ̀ sí wọ́n dẹ̀ á gbé ìbòrí lé ọjọ́ mẹ́ta wọ́n ni wọ́n máa ń wọ̀ fẹ́ràn àti wípé ìhòòhò ọkùnrin tó ti bàlágà láti ibi ìdodo sórúnkún ni pẹ̀lú ọ̀rọ̀ tó ti sẹ́ ọlọ́run sọ fún àwọn àjáde ọjà lọ́tẹ̀lá. ìdá sọ̀láìtà fi sáwùbí wá àṣídín fa nǹkanà wá sí àn faltafa bí. faltahif bí. faltahif bí wa nǹkanà dọ́yìkan fatazir bí. wọ́n ní alẹ́ sọ́lọ́ lọ́wọ́ àlùsálà wọ́n sọ fún jáde ọjà lọ́wọ́ àyè títí tó o bá fẹ́ pàtó ẹyọ kẹ́kẹ́rùn-ún ẹ̀rí bọ́lá ń ṣe dáadáa báwa bọ́ ẹlòmíì lásọjà àlùbọ́sà lọ́nà wa ọ̀tálákà àtọ̀ rárá ẹ̀rí tọ́ba fẹ́ fa sọyọ wúrò kan tó yẹ fà sọyọ kan náà lọ́jẹ́ lọ́fẹ́ fi kírun aṣọ yẹn náà sì ni aṣọ gbọ̀rọ̀ bí ìdàbọ̀ra ní máa ń jẹ́. fa nǹkan náà wá sí àtàkọ̀ yẹn bá fẹ́ pàlítẹ́ ẹ̀gbí ìsìdàbọ̀ra yóò bò dáadáa yóò bò ara wà nkẹ́rẹ́ tó yẹ ọ́ sábà yẹ bá wá fún èyí tó pàtàkì pàtàkì zèrèdè ìwòwò ní òwò ẹ̀yìn pípọ̀ ní sẹ́ńtì bá wọn gan láti rẹ nísì á sì máa kí ń bẹ̀ tọ́wá pé bàbá dàgbàdà bolẹ̀ ní kálí yẹn ní ìyẹn dàgbàdà bolẹ̀ ẹ̀ ọ̀fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàdàgbà wọn àwọn àgbàdàgbà yẹn wò ní wọn pátá wọn lọ mọ́sálásí nìyẹn ọ̀dà ọ̀ tọ́lọ́ ń bá fún yẹn kí yẹn nígbà tí yẹn ọba wa gbádá sọ pé ìpínlẹ̀ gẹ́gẹ́ ní báwọn obìnrin ti wà ní ẹ̀lẹ́ kí mọ́tàlásí ó ti àlẹ́ ti gẹ̀ẹ́sì kó ti fọ́kùnrin máa máa tó ń sáfù wájú àwọn obìnrin dẹ̀ máa ti kí ni ọ wọ́n á tó ń sáfù ẹ̀yìn báyìí pé bàbá tó dagbádá bolẹ̀ tí ò wọ tí ò wọ pátá kẹ̀kẹ́ rárá yẹn tó bá lọ rùkú àbí tí gbogbo ara rẹ̀ lọ yẹ̀rẹ́ lẹ̀ tí ó gba àwọn obìnrin nínú àwọn tí tí wọ́n wà ní àjíyá níbi táwọn ọ̀sùn tètè máa ń wọ́n máa ń wà. tó ẹ mọ̀ pé ní tí aṣọ ríró ní ọ̀bà mọ́là ó lè wú pọ̀ ìyá aṣọ tá a máa ń ró ní tí èèyàn máa ń ṣiṣẹ́ ẹjọ́ mẹ́ta ṣiṣẹ́ ẹjọ́ ọjọ́ yọmọ tẹ́rìyà ọjọ́ kẹjọ àtijọ́ kẹsàn-án àti. ọjọ́ kẹwàá láì pé ọjọ́ kẹwàá lèèyàn máa yọ lára àbí ọjọ́ kẹwàá lèèyàn yọ lára tọ ẹni ọba wọn lára wọn máa léwu mi ẹni tí èè tí èè lọ́ọ̀dì tí èè rọ̀sọ̀ rárá tẹ́lẹ̀ á léwu mo bí ọba yẹn nínú àwọn ará ọ̀sùn tó bẹ̀ẹ̀ dé tóun náà láti mú mọ́ra ni hànàlá láti harọ ẹ jẹ́ mọ̀ kó sì yẹ̀rẹ̀ ara rẹ̀ lẹ̀ láti harọ sí àjíyàdì àjíyàdì yẹn dẹ̀ nìyí sí harọ ìwọ̀n tó kọ́kọ́ yé mi ni pé asúnmọ́ ibi báyìí súnmọ́ randa ọ̀fẹ́ tó bíbà yìí ti randa ní àjíyáàjì ilé ibi táwọn ọ̀sùn máa ń lò àwọn apákan Lagos city náà máa ń a súnmọ́ bẹ́ẹ̀ kí yẹn máa láti ara alẹ́ ilé àwọn wọn bá ara wọn ìyá kan lọ fún yọ ẹ wá kí ló dé ó ní ẹ ẹ sọ fún ìgbà mi sọ fún wa èmi náà lọ́wọ́ ah, ká bàbá ẹ̀ka yìí o síbẹ̀ tí ń gbé bọ̀ látara mi lẹ́ni. nígbà tí ò mọ́ra tẹ́lẹ̀ wọ́n ti jẹ̀rẹ̀ gbogbo ara lẹ̀ wọ́n sì ti gbé bọ̀ láti àwọn òbí omi ẹ̀wọ̀ wọn lẹ́nu. tọ́ba yìí tí kọ́ndíṣẹ̀ dé báyẹn tó yẹ pásọ ẹ̀yọ̀ fẹ́ péré lẹ́yìn ẹni èyí tó pàtàkì òun ni pé ó hòhò kí ó hòhò ìyẹn ló pàtàkì òun ìṣẹ́ lọ́sọ̀ sẹ́lẹ̀ tó bá yẹ ká sọ ẹyọ kan lóní tó bá fẹ́ fi ṣèbora tó yẹ pé yóò bò sàlẹ̀ yóò bòkè ṣùgbọ́n tó bá wá fún à tọ́bi ni pé kò ní délẹ̀ kò ní dókè faramọ́ ti sàlẹ̀ pàtẹ́sẹ̀ bí iṣẹ́ kí ni o pàtẹ́ iṣẹ́ tòbí ń gbà yìí wọ́n ní ṣùgbọ́n o wal awla èyí tó da tọ́lọ́lá jùlọ. أن يجعل أن يجعل على عاتقه شيئا من الثياب ìyẹn gbọ́dọ̀ fèjì kálẹ̀ ní bẹ̀rẹ̀ fún un láì ní fi kankan lé لأن النبي صلى الله عليه وآله وسلم صلى الله عليه وسلم ọkọ̀ fún arákùnrin kan pípọ̀ gbọ́dọ̀ kírun níbi aṣọ tó fi lẹ́sà على عاتقه من شيء tí ò ní nǹkan kan lé jìgà èyí tó tún wá fún ni pé والمرأة كلها. عورة إلا وجهها وكفيها ẹ wá rí gbogbo ara rẹ̀ pátá yòówó wò ni o gbogbo àwọn obìnrin náà ń ṣe sàrà káàkiri sàrà náà ní gbalada ni o lóde ìyàwó ọmọ àwọn bàbá wa lánàá gbogbo ẹ tó gbogbo àyà. wọ́n yọ apá ka gbogbo apá ẹwà rẹ̀ gbogbo ẹsẹ̀ ẹwà rẹ̀ ọlọ́run máa fún ẹ̀yin obìnrin lé bọ̀ wọ́n fẹ́ kẹ́ bò ó dédédé ẹni tẹ́ sìn fún òun ní kọ́jẹ́lẹ̀ tọ́ yín tó ti pé okòwò lè yín lórí tí mo fẹ́ máa rí gbogbo ẹ̀ nílẹ̀. gbogbo àwọn obìnrin yẹn yẹn wò ó àfojú rẹ̀ àfọwọ́ rẹ̀ àlàkọ́ lè dùn lórí ọ̀rọ̀ àwọn jòǹfò ṣùgbọ́n ní dọ́bí ilé tí àwọn ìyàwó àtẹ́bí jẹ gbogbo ọ̀sẹ̀ yẹn yẹn ṣùgbọ́n àwọn apá wa tó máa ń ṣàlàyé ẹ̀ wípé àlàyé yìí ń di oyé wa pé gómìnà bá kó ọ̀sẹ̀ yẹn yẹn tọ́ba fẹ́ kírun wọ́n fẹ́ kó sí ojú rẹ̀ kọ́wọ́ rẹ̀ ní oṣù kẹlẹ̀ kò yé rárá nínú àlàyé táwọn afárá máa ń sàlàyé ẹ̀ lọ́pọ̀lọpọ̀ kan tó nìyẹn pípé káàtì ẹ̀ lọ́wọ́ ní bọ́ọ̀bù náà ọwọ́ ní bọ́ọ̀bù sójú tọ́ba ti fẹ́ kí wọ́n gbọ́dọ̀ sùn. ìnẹ̀ àmì náà ti nẹ tọ́ba fọkàn balẹ̀ pé àní rẹ nìkan jẹ́ ọ̀yọ́jú wò. ẹ̀rọ báwọn yẹn abirùn lẹ́lòmí o. gbogbo àwọn ẹni tí wọ́n fojú torí torí torí wọ́n ń ta tí wọ́n sí gbogbo ẹ̀ ṣùgbọ́n èyí tí ó ń wúwo jù ni pé ẹni tọ́kẹ̀ ní dání kọ́ wò ojú ni bóòrò ojú tiẹ̀ ṣe rí yàtọ̀ kẹ́ẹ̀kẹ́. òun ni ọbẹ̀ o tọ́ba ti fọkàn balẹ̀ pé àní rẹ́nìkan tí ọyọ ju òun bí a mo rí abájọ táwọn afáàyàn fi ń bò ó obìnrin dá bẹ́ẹ̀. tọ́ba ti fọkàn balẹ̀ pé òní sí wàhálà á sùn nígbà tó bá fẹ́ kí wọn ọwọ́ rẹ̀ náà yóò sì yọ ọ́ síta nígbà tó bá fẹ́ ṣe kíni o tó bá fẹ́ kí o. ẹ̀rí. iná làwọn àbá yẹn ń gbé ilẹ̀ ìdá sọ́lẹ̀ ti àmẹ́mẹ́ ẹ̀jẹ̀ àníbi. àti tí bá ń kírun ní ibi táwọn èèyàn mi ò ti rí. wọ́n yóò lè máa rí yàtọ̀ sáwọn iléèwọ̀ rẹ̀ bíi bàbẹ́ ẹ̀ bí ẹ̀gbọ́n ẹ̀ tí ó lè fẹ́ yàtọ̀ sẹ́gbọ́n àdúgbò bí bọ̀dẹ́ bí ẹni rẹ̀ tí ó lè fẹ́ bí ọmọ ẹ̀ àgbàlagbà bí ọkọ ẹ̀. fàyínà ha tọ́bẹ̀ ti àtọ̀ síbẹ̀ tọ̀wọ́ pé kó lẹ́sẹ̀ yìí gbogbo nǹkan ní gbogbo àwọn abẹ́kẹ́rù yóò jìnnà káṣí dání ní ọ̀lìyí sallallahu alaihi wa sallam pẹ̀lú ọ̀rọ̀ tó ti di ọlọ́run sallallahu alaihi wa sallam sọ báyìí pé. Ibi obìnrin o ìhòòhò ni ìhòòhò ni obìnrin. Àbàwọn oṣiṣẹ́ ọlọ́run sọ sáájú pé ọlọ́run ò ní gba àwọn obìnrin tó ti bàlágà débi pé ń sàlejò ẹ̀la bẹ̀kìmárì àyàfi pẹ̀lú bòlù. Ìkeje nínú àwọn májẹ̀mú ọ̀hún ẹ̀jẹ̀ ti náà bọ̀ nàìjíríà sẹ́tì ìbẹ̀dà nìyí wọ́sọ́wọ́ bìí wọ́wọ́ àkáàdì kéèyàn jìnà sí ẹ̀gbin kẹ́gbin máa wà láàrin yẹn kéèyàn tó kírun kẹ́gbin máa wà nínú aṣọ yẹn aṣọ èèyàn kéèyàn tó kírun ẹgbin ò dẹ̀sí gbọ́dọ̀ wà láàyè kéèyàn ti fẹ́ kírun. mọ àlékòtòrọ èyàn dẹ̀sí lágbára àti tọ́jú ẹ̀gbin yẹn lára èyàn lágbára àti fọ ẹ̀gbin yẹn kó nù aṣọ èyàn lágbára àti gbẹ̀gbin yẹn kó láàyè kéèyàn ti fẹ́ kírun. pẹ̀lú ọlọ́run ọba àdékẹ́ ọlọ́kọ̀ọ́kọ́ fáńdẹ́bí sallallahu alaihi wasallam nígbà tó lọ́n bẹ́ẹ̀ ti ọlọ́run ní wọ́n fi yín àbáka fọ́fọ́n jẹ́ o àwọn aṣọ rẹ anẹ́sọ̀ sílẹ̀ ń jẹ́ ọmọ amọ́ o jẹ́ aṣọ rẹ ọmọ amọ́. àtàwọn tó ti jẹ́ ọlọ́run náà tún sọ lé. tànàzàhù ànil báwùl. ó ní ẹ máa mọ́ dáadáa nínú ìtọ̀ o tó máa dá lára yín kẹsì máa mọ́ nínú ìtọ̀. fa iná àmàtà àdáàbì kọ́bìrì mìíràn. nítorí pé pípọ̀ ìyá sàárè láti di ara àtọ̀ ló ti máa ń wà o látara àtọ̀ ní tí máa ń wá ọ̀pọ̀ ya sàárè táwọn èèyàn máa ń rí yẹn ọlọ́mọdé àti ya sàárè o àpẹẹrẹ pé ọ̀hún ò ní dùn fún yẹn. ẹni tí ọba kẹyà lọ́hùn yóò ti kọ́kọ́ kẹ dáadáa rẹ̀ nínú sàárè. ọlọ́run kúrò wá nípa ràáwù ike anẹ́rù yóò ọ̀rọ̀ bó làálẹ̀ ìhá wọ́dọ̀ wẹ́n wàá ṣì jẹ́ ọlọ́run ní ilẹ̀ lá fìràwùn àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n jọ ya pa ọlọ́run láàárọ̀ ni o àti nírọ̀lẹ́ wọ́n yẹ wọ́n tẹ̀kọ́ wọn sẹ́ẹ̀ tó bá di jọ́dá lè fìyà bọ̀ bá wá sí gẹ́gẹ́ alára ọlọ́run wàá fa àwọn ọmọlẹ́yìn kan láti ẹ̀yìn pé adìkìlú àlẹ́ fìràwùn aṣẹ́dẹ̀rẹ̀ ọ̀bà ẹ̀mú àwọn fìràwùn àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ wọ́n jọ lẹ́yìn ìgbà yẹn ọ̀sẹ̀ wájú sábà ń bárí yá níjọba ìdàlù kìyàmù. tó nípa bẹ́ẹ̀ ẹ máa mọ́ nínú tọ̀ fàkínà àmọ́tẹ́ àdá ìlkọ́pẹ̀rẹ́ mi. torí pípọ̀ ìyá sàárè tí máa ń jẹ àwọn èèyàn látara àtọ̀ ní ti máa wá. wọ́n lé àtọ̀rọ̀ tó ti ọlọ́run sallallahu alaihi wasallam ń sọ fún Asma ìdàmì haid níbi ẹ̀jẹ̀ haid tí ń da ẹ̀jẹ̀ haid tó kàn yẹn látọ̀. àwọn sọ̀sọ́lá nígbà tó bẹ̀rẹ̀ yẹn béèrè lọ́wọ́ rẹ̀ kíkí bóòlù ń ti máa ti ẹ̀jẹ̀ àlẹ́ àdá obìnrin tó dà kásọ̀ òjijì ọlọ́run ní tẹ̀fẹ́tòhó wàá kó aṣọ yẹn jọ ó sùn jọba yìí tó ń mọ tẹkùrúsùhó bèèmẹ́ ọwọ́ amú omi ọwọ́ ọ̀sùn tó ń mọ tẹ̀dọ̀hó tọ́ba ti wá wọ́n mi sí tán ọwọ́ amọ̀ tó ń mọ tọ́sọ lè bí ọwọ́ akẹrùn bẹ́ẹ̀ obìnrin bí ẹ̀jẹ̀ ẹ̀háì ò ní gbé lọ́wọ́ sọ́lá síbẹ̀ àti gbé kírun bẹ́ẹ̀ wàá fomi pọ̀ ẹ̀rí àtọ̀rọ̀ tó ti tẹ́lọ̀ tó sọ fún àwọn sọ̀hádà rẹ̀ nígbà tí lábáwọ̀ ọkọ̀ kan dé tó ń lọ sọ̀ sínú mọ́sálásí ẹ wà kókó ló ti wá àwọn kẹ́tẹ̀ máa ń sọ pé mọ̀nbẹ́dà jápa ẹni wọn bá járó oko ọyọ kó lè gọ̀ kátẹ̀ ló kó ló jẹ sí máa ń wá ẹ̀rí òun kẹ́wọ̀ yìí pé mọ́sálásí yìí náà ìbí bọ́tọ́ wọn fi kú kò yàtọ̀ sí gbogbo wa náà ṣe rí ìtọ́sídé ọba yà bẹ̀rẹ̀ sáàrin mọ́sálásí ńgbàǹtọ̀ lọ. ẹ̀rí àwọn sọ̀hálà bẹ̀rẹ̀ sí ní kígbe mọ̀ káyì ó ti tó sọ́yà sinmi dìde wọn bẹ̀rẹ̀ òjijì ọlọ́run hàn ẹ̀fín ilẹ̀ ìjọ parí ìtọ̀ rẹ̀ dáadáa ńgbà wàá tọ̀ sẹ́ dáadáa òjijì ọlọ́run wàá pàṣẹ kí ẹ lọ sí o ẹ lọ da omi ọyà. àríkù àlà báwòlìhì sájìlá mi tómi kúnnú rẹ̀ ẹ lọ dà síbi ìtọ̀ yẹn obìnrin pé bá ti mọ ilẹ̀ ẹlẹ́nìí ọmọ wa tọ̀ sílẹ̀ àdẹ̀fẹ́ kírun bẹ́ẹ̀ akẹ́dàmì sí lásán náà ó ti mọ́ náà ni ìkẹjọ òun náà ni ìsìnkúnbẹ́rẹ́ kébìlá mọ́ àlẹ́ fọ́tẹ́wà ìkọjú dá jábàsì ibi tá a máa ń dojú kọ kírun tíyẹn dẹ̀ sí lágbára ìyẹn mọ̀ ọ́ ní ìtumọ̀ rẹ̀ ọ́ yàtọ̀ sí ìdíyàn ọmọ wọ́n nítorí ọ̀rọ̀ ọlọ́run ọba àlejò ọlọ́kọ̀ sọ báyìí pé. ọ̀wáyí wájú haka ṣàkọrọ̀ lọ́sídìí lọ́sàrọ̀. ọlọ́run ọba àlejò ọlọ́run pa nẹ́bí láti sallallahu alaihi wasallam ó sì jẹ́ àfẹ́ fún gbogbo àlẹ́ ọ̀nà ìdójú rẹ̀ kọ ọ̀gẹ́gẹ́ mọ́sálásí ọlọ́run ọba àbẹ̀wọ̀ ìbẹ̀ ní mọ́tíkà torí máa ti wáyọ̀ gẹ́gẹ́ rẹ̀ láńdójú kọ ọ̀gángan rẹ̀ ni wọ́n tó lè kọjú la kàáfà gẹ́gẹ́ báyà àfa ó lè mọ́ka ṣùgbọ́n ti ẹ̀ ti dédé gan ẹ̀rọ látẹ̀rẹ̀ yìí kí táwọn wò bí mo ṣe wà ní tí dà tí wọ́n bá ṣe báyìí kọjú dà ẹlòmíì tún lè dúró lẹ́sẹ̀ yìí tí ó lọ mọ́ ẹ̀ kọjú dà irú bẹ́ẹ̀ lè kọjú dà ọ̀rọ̀ wà nìyẹn ti yé bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wípé kàábà gẹ́gẹ́ báyìí yẹn máa máa dọ̀hùn lóbi jáde pé lọ́hùn kò níbi tí wọ́n dojú kọ lọ́hùn ilé yẹn báyìí ọwọ́ àbáyé wọ́n dẹ̀ máa dọ̀rọ̀ àǹdí ẹ̀ báyìí náà wọ́n ẹ̀ fóun náà yìí yóò wá náà wá sọ lẹ́nu gbogbo ilé ayé yìí ọ̀rọ̀ ni ò yé rárá gbogbo tó ní gbogbo ilé ayé yìí òun là bá rí ní haram tó irú báyìí mo ń wo kíyẹn báyìí ń sìn mo ti kọjú dà báyìí ẹlòmíì lè dó sàárín tó yẹ pé bẹ́ẹ̀ lòun náà máa máa fèsì ṣùgbọ́n bí irú mo ṣe jókòó báyìí ìkọjú dà jẹ kódà ni mo dó sàárín mo lè má kọjú dà lájọ paṣù àwọn tí wọ́n bá ń wọlẹ̀ ọ̀rọ̀ ni ó ti máa yé dáadáa kíní irin kan tí wọ́n máa mú sókè tí wọ́n fi pupa àti funfun sí yẹn ẹgbẹ́ ó ti níbi wọ́n ṣe wo kíní yẹn ẹni tí ọmọ ọrùn oge ti ń kírun jákujáku. ìlà kúmta ìlà sọlá tí fàásì lórí nìyú á tó mọ fàásì lórí nìyíbìlà. ó ní sọba ti fẹ́ kírun fàásì lórí nìyíbìlà á sàlùwà lára ẹjẹ ó pé pérépéré tó mọ sẹ́kùbílì ìbìlẹ̀ ọwọ́ akọ̀jùlá ìbìlà àdójú kọ̀. ìkẹsàn nínú àwọn májẹ̀mú tí òun máa fi lálàáfíà àwọn làníyàn kéèyàn dà níyàn kó tó kírun. àníyàn yìí wọ́n ti fi lẹ́lò ní ìkóńtù ẹ̀sìn ọ̀ tẹ̀sùmọ̀ rẹ̀ ní pé kéèyàn sọ pé náà wáyé ẹlòmíì lè sọ wípé wọ́n bá ní à màdámù ẹ̀kírun ni á níbẹ̀ ni ní ìmà níyàn ni ìmà níyàn déèyàn máa dà níbi irun kàn lè máa kírun láì máa níyàn màdámù lẹ dàgbà lẹ dàgbà jáde kó wọlé lẹ dà jẹun lẹ dà ẹ̀mí ni máa ń gbé ẹ̀mí ṣe yìí gbogbo sẹ́ gbogbo tó àgbàlá nìyẹn. àbí ẹ̀yin nìkan lẹ́kùn ló polisi ẹ̀dẹ̀ lẹ́rù tó tóbi tẹ́fẹ́ gbé ẹ wá rí yẹn kan ti ń kọjá lọ tó ń tọ̀ wọn ni tẹ́fẹ́ gbèrú ni a ah, ẹni sùn òkú mi ẹ jẹ́ ń dání ẹ̀ ẹ wà pé yẹn lè sọ pé ọlọ́run ìgbélé ìdìbò òwèrè ẹjẹ́ mi ọmọ abá tèmi lọ àní ẹ ẹ̀ sì sọ́dọ̀ ẹgbẹ́ kìíní yẹn ló fi dídì bò tọ̀dọ̀ rí ẹ̀mí ni máa ń gbé pàápàá rẹ̀ wọn náà àdúmọ̀ àlàṣe kéèyàn pinnu pé mo fẹ́ sin nǹkan báyìí wọn là yóò ṣe ọrùn tẹlẹ bí èèyàn gbọ́dọ̀ sọ jáde o wọn dà níyẹn láti kí áhà èèyàn gbọ́dọ̀ sọ o bá sọ dídá ó ti ṣe ohun ò ṣe ó dẹ̀ ti gbẹ̀sẹ̀ ẹ̀rí nìkan náà wọn sọ̀ hádà ó ṣe bẹ́ẹ̀ àmọ́ bí a lè wí àríkánu yìí agbóhùn lọ́dún ẹ̀ka lè kí ló di lò báyìí sago mẹ́rọ̀rọ̀ yìí ẹja lo ọtún yẹn àti dúró níwọ̀n mìíràn wọ̀ mìíràn. المسألة الرابعة àlàyé kẹrin في أركانها كلا وريقون sẹ́wọ̀n pé ilé náà ní orogún mẹ́rin ní ilé máa ní. tọ́ba jẹ́ mẹ́ta sílẹ̀ yẹn máa dúró kò ní dúró. àwọn orígun yìí òun ni ohun tí ìjọsìn máa dúró lórí ẹ̀ ìjọsìn ò lè lálàáfíà ìlà dé ha. ìyàtọ̀ tí wà ń bẹ láàrin orígun ọ̀run àti májẹ̀mú òun ni pé májẹ̀mú yẹ̀ta kọ́ ìdáhùn àyàlẹ̀ àìdáyà ìyẹn máa ń ṣáájú ìjọsìn. gbogbo àwọn nǹkan tá a kà látàárọ̀ nínú májẹ̀mú yìí a ti máa ṣe kúndẹ̀ tó lè bá bẹ̀rẹ̀ ẹ̀rùn ma àyè bẹ̀rẹ̀ ẹ̀rùn rárá ìyàtọ̀ rẹ̀ nìyẹn wọ́n yẹ tẹ̀mí ru májẹ̀mú yẹn dẹ̀sí máa wà pẹ̀lú yẹn wà á mẹ́lẹ̀ arkan àmọ́ orígun tá a fẹ́ máa mẹ́nu báyìí fàyẹ̀ lẹ́bi tẹ̀sítẹ́mìlọ látàkùtù àmdàn wọlé àtàwà ìkẹkẹ ọgbọdọ ṣubú nù àwọn igun yìí bóyá èèyàn mọ mọ pàṣẹ ni àbúgbàgbé àbúṣàìmọ kan ọgbọdọ kẹlẹ ọ àlàyé rẹ òun nìyí alákọọkọ àlùkìyàm tá a bá fẹ́ kírun a gbọ́dọ̀ wà ní dúró tẹlifáàmù níbi ìran ọ̀rẹ́ yẹn tí ìyẹn bá lágbára àti dúró ní ìbá tarọ ẹ̀wọ̀n parọ ní ìyẹn wà gbọ́dọ̀ sọ fárọ yìí pé àìrọ ah, o ìdúró lọ́lọ́run wí nígbà ọlọ́run wa ní kóun lẹ́sẹ̀ yìí wà lọ àìlọ́ òdùó ni àárọ̀. Ah, Jazakallahu khairan. Ah, Ìjó ìlfàm níbi ìran ọ̀rẹ́ yẹn nígbà tí yẹn bá lágbára àti ti rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ lọ́wọ́ ọba àlejò ọlábùkọ pé. wàkúmù lílẹ́yìn kọ́ọ̀nì tí. ẹ̀dùn fọlọ́ọ̀ kọ́ọ̀nì tí lẹ́ni tó máa máa tẹ̀lé tọ́lọ́ọ̀. àtọ̀wọ̀ táwọn sọ sọ́lá ń sọ fún àyìnbó ọ̀nìbó nìkò sẹ́yìn àgbàlagbà ní bàbá yìí. ẹ̀rí òun ni wọ́n lọ́wọ́ bá nẹ́bí sallallahu alaihi wasallam níjọ́ kan. wọ́n á ní. ìjọ ń ṣe ọlọ́run òtí ẹ̀gbẹ́ lànàbí rẹ Muhammad wọ́n ti pẹ́ tí mo gbọ́ pé òun máa ń sàn wa wọ́n máa ń sọ pé nípa àgọ̀ igi nígbà tá a nẹ́bí kọ́kọ́ rí náà náà gbọ́dọ̀ ní ìṣòro nígbà kọ́kọ́ ṣe ni pé ẹ̀yin sọ hábà ẹ fún bàbá àgbàlagbà lé ẹ fún wọlé ẹ bá níwájú kó fún ọ. àkọ́kọ́ ohun tá à ń lẹ́yìn ọkọ̀ ṣe nìyẹn. nígbà wàá wá jókòó ní sọ̀rọ̀ yẹn nígbà tí gbọ́kọ̀ ń sọ pa nílà ká ìtẹ́lẹ̀ tí wọ́n ìtẹ́lẹ̀ sáńsà mọ́lé wa báyìí. ìwọ náà ń wo tòrò yẹn láì dáa ìṣe wọn là bá ní gáàrù níjọ wọn tún rí ọ náà wá lóde ẹ̀hán hmm, kí lóde o ókè. ha wọ́n a ah, àdìrò ah, yẹn wọ́n sọ pé gbogbo ẹ̀yin lẹ́ẹ̀ máa ń ṣe súnà ẹ̀ máa ń láti sí ọkàn yín sì máa ń ga ẹni tí wọ́n ní wọ́n lé lépè lè yẹn ní kò ní da èdè ìṣèlú ń para bàbá yẹn ní ọ̀dọ̀ ní gbọ́n tẹ́lẹ̀ wọ́n máa ń fún lè yìí òjijì ọlọ́run ní bàbá ọlọ́run mélòó lẹ́ni bàbá ní méje péré náà ni ojú méje lọ. níbo làwọn ọlọ́run yẹn wá bàbá ní mẹ́fà wà ńlẹ̀ ìkan wà lókè òjijì ọlọ́run ní tẹ bá ní ìdì nǹkan tòun lè máa ń pè bàbá lè yí lọ́wọ́ tẹ bá ń nù yóò lè wọn lè dọ́wà lókè. àwọn tilẹ̀ yẹn kọ́ kí ni àwọn kan wọn lásán àwọn ní nǹkan láwọn ń béèrè lọ́dọ̀ àwọn ilé ìjọba ni tó bá rí bẹ́ẹ̀ o ọlọ́run tó ní wà ń pè yín sí ìyàwó lè yí tẹ́lẹ̀ máa ń gbogbo ọ̀rọ̀ lọ́wọ́ bá gbogbo ìgbà tí ń bẹ lókè bàbá yẹn ti gba yìí ìyàrá ìmọ̀ràn ní bàbá yẹn ti wá ń gbọ́njọ́ yẹn pé tó ẹ̀sìn yìí ni mo ti wọnú ẹ̀ yìí o kó ní wàá ti máa rírun kí ẹ̀ǹdì ìbáwá sí ẹ̀ jẹ̀dí máa ń dà mí láàmú. Bàásí àbí bàásúrù jámù rẹ̀ ní bàwá sí ẹ̀ àwọn lábára àwọn ń pè ní bàwá sí ẹ̀ jẹ̀dí máa ń dà láàmú bò ní ti máa kírun ẹ̀yìn ìtẹ̀sí ń bẹ lábẹ́ àdìsí sẹ́yìn ti ta fẹ́ lọ́gọ́ta yìí nìyẹn o àdìsí ọlọ́run wa sọ fún pé. ọ̀lẹ́ kọ ìmọ̀. olè bàbá ẹ̀sìn yìí rọrùn gẹ́gẹ́ sí wù mẹ́rin bàbá. ọ̀lẹ́ kọ ìmọ̀ máa ti ní dùn ọ̀yà. fa ilẹ̀m tẹ̀síkẹ́ fàkọ̀ ìdá. tó o bá lágbára bàbá jókòó kì í ẹ jókòó kì í. Tẹ́ ẹ̀ bá tún lágbára àti jókòó, ó lè wá bẹ́ẹ̀ gbà mí ìgbẹ́sọ̀ lágbàlagbà ní àlàjá ẹgbẹ́ gbẹ́lẹ́ lẹ̀ sí. Lọ́bi á gbé àlàáfúlò ìpínlẹ̀ nínú nǹkan tá a bá sọ wípé ọ̀rọ̀ èèyàn ni òun ni alẹ́ ti nípa. Torí pé láwájíbà fèrè lè ti tọ́ àkíyàn. kò sí dẹ́sẹ̀ níbi ohun téèyàn nípa àti ṣe. bọ́lá bá nìyẹn bí yẹ. tó nípa bẹ́ẹ̀ téèyàn bá pa ìdúró sí níbi ìran ọ̀rẹ́ yẹn nítorí àròjàre bọ́yọ̀ ọ̀rẹ́ yẹn àbí pàyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fà iná ọyọ́ àrùn àrùn dání a máa yé máa kí irun bí ti mú wa. jòkó ń tọ́wà lójú dẹ̀ fún. ṣùgbọ́n o ti palẹ̀ mọ́ àwa náà ti rójú ìjà ńlá ta. ànímọ̀lọ́ pé àti kó lè rùn ó dìde nì tọ́ba kú sórí bẹ́ẹ̀ kó kú sórí bẹ́ẹ̀ àá bẹ́ẹ̀ kọ́. ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ṣé ẹ sá ń gbọ́ gbogbo ohun tí ń rí ẹ jẹ́ ìgbókùtà wa ẹ̀kọ́ bà ẹ máa fẹ̀mí kí bẹ́ẹ̀ náà ẹ máa fẹ̀mí lọ òkú ẹ máa fẹ̀mí lọ sí ìtẹ́ni ó fi nígbà tó ti nílà ká ìtọ́rí kì í ti sẹ́ǹsì mọ́ gbà ní nígbà tó dẹ̀ ti nílà ká. àmọ́ sọlá tó ní ẹ̀fílà ṣùgbọ́n òun ní ẹ̀fílà ń tiẹ̀. kíyàn dìde kíyàn súnà ní ìsorígun. tọ́lá rí irun táwọn sọ̀tàlá máa ń kí jòkó irun wo ni máa ń kí jòkó. àbá àti ìkéwé débẹ̀ láti jọ yìí. ọ̀yà ìyá àwọn ìlànà àdín àbáyọ sọ sáláyé kí wọn jòkó ẹwọ ẹni irun ooru lẹ́yìn ìgbà tó bá ti ṣe wíṣírù náà ọmọ ń ṣèrun aka méjì níjò àwọn afá àdàbọ fẹ súnẹ àdìsọ fẹ lórí ipò darúgbó ló fi ń ṣe bẹ́ẹ̀ àbúrò irun tó fa wàhálà nípa àwọn àròjàre àbí àwáwí kú ṣẹlẹ̀ àbí tẹkímọ nínú jákàtò lè tẹ̀rọ àti ìgbìmọ̀ fẹ́ yìí mo sọ fún ṣe adúláńtì sọ pé kò sí wọn jọ yàrá jákàtò tẹ̀rọ àsùnà bó ládàá lọ pé nígbà tó ti dáná ibi ti darúgbó ara rẹ̀ ò lè bí ti tẹ́lẹ̀ mọ́ nígbà yẹn ni wọ́n ń ṣe jákàtò tẹ̀rọ àyọ́ àwọn máa sọ pé túnmẹ̀ ó ti kí wíńtìrù tẹ́lá yìí á tún wáá kí rákà méjì ní orí ìjòkó ló ti máa ṣe rákà alákọ̀ọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀. tó nípa bẹ́ẹ̀ nẹ́fílà kíyẹn dìde kíyẹn súnà kì í sórí mu ṣùgbọ́n ìrun téèyàn bá dúró kí kódà bá jẹ́ ìrun nẹ́fílà náà ọlọ́lá dé èyí téèyàn jókòó kí lọ. pẹ̀lú ọ̀rọ̀ tá nẹ́bí sallallahu alaihi wasallam sọ báyìí pé. òjíṣẹ́ ọlọ́run ní ìrun ẹni tó jókòó ìlàjì ládá ni ó lórí ìrun ẹni tó dúró kí. tọ́jú yàtọ̀ sẹ́ni tí ọ̀ lẹ́sẹ̀ o nínú àwọn orígun tó ipa àgbọ̀dọ̀ pàṣẹ ìyẹn gbọ́dọ̀ gbàgbé gan ìyẹn gbọ́dọ̀ ta imú rẹ̀ dẹ́ndẹ́ni òun ni ti awọ́lẹ̀ ha kábàrà tá a máa fi ń yẹn ọ̀rẹ́ yẹn òun náà ní gbólóhùn ti pẹ̀lú ọ̀rọ̀ dáhùn sọ̀tẹ́lá ń sọ fẹ́ni tí dáadáa ìdá kúmta ilà sọlá ti fàtàbí. sọba ti fẹ́ kírun ṣe Allahu akbar àtàwọn tó ń ṣe ọlọ́run sọ báyìí pé. àṣírímù ha àtàkì. ìhun tí yẹn fi wọ̀ òun náà ni Allahu akbar. wàtàkìlù ha àtàkì. ìhun tí yẹn fi jáde kó nù òun náà ni sálámà. fọlá tẹ̀lé àkọ́tọ̀ sọlá tún ni tẹ̀síbí yẹn. èèyàn onírun láì ṣe kábàrà káwí yẹn kódà ẹ wọn pẹ̀lú nǹkan mẹ́rin tí wọ́n ń pè ní asọ́látò àlùfíjà àwọn àbá yẹn ti kí ní láti ṣàbá níṣò ṣàbá àwọn àbọ̀ ní níṣò ṣàbá wọ́n ti fi asọ́látò àlùfíjà wọ́n ń pè ìran oníkúlé wà láwọ̀ ẹgbẹ̀rún pátí àkàn kúlé wà láwọ̀ ọgọ́rùn-ún lákàkà wọ́n á kí mẹ́wàá rẹ̀ bẹ́ẹ̀ kéèyàn wá kírun òórùn yẹn bí ní lọ nìyẹn ṣùgbọ́n ń bàjẹ́ ọbẹ̀rẹ̀ ẹ̀rù kò ṣe kí ni o kò ṣe tẹ̀gíwájú lè kàn ọ́ ọkàn ìwé sí táìmù ẹ̀yìn. mo rọ̀ bọ́dí ẹ̀ kò kí nkẹta. ìkẹta nínú àwọn orígun ọ̀run òun náà ní kẹrọ àtúlù fàtíhà kí yẹn ká sọ́ọ́ àtúlù fàtíhà mọ̀rọ̀ tẹ́bẹ̀tẹ́n bí kúlẹ̀ rọ́kà èyí máa tó tẹ̀léra wọn nínú gbogbo alamin arrahmanir rahim kì ti kéèyàn gbogbo arrahmanir rahim alhamdulillahi alamin èèyàn ní ti rẹ̀. pẹ̀lú ọ̀rọ̀ tó ti jalọ́ sallallahu alaihi wasallam ń sọ báyìí pé. láàpọ̀lá ayọ̀mọ̀ lẹ́mí akọ́rọ̀ ìbàdí àti. kò sí òun fẹ́ni tí ọ̀bá kẹ fàtíà. ṣùgbọ́n wọn la yọ́lẹ̀ ẹni tí lè mọ́mú bá sáájú rẹ̀ rògbò. ìwọ́n pẹ́ kó lóde mọ́sálásí lè mọ́mú ti bọ́ sínú òkú ọwọ́ aliki ma ọmọ ogo dìde ó tètè gbàgbélé rọmọ ọwọ́ ẹ̀dá àgbàjẹ́ agbágbọ́ yìí o wọn ni àdéhùn tèmi dúró lórí ẹ̀ sáàdì ni àhà kì í sábà dìbò yẹn wọn máa mú. àìbẹ̀rẹ̀ ti ẹ̀kọ́ ìyẹn bá lè mọ́mú tó lọ bẹ̀ kọ̀pẹ́ kò jì lórí ìdó nìyẹn bá tó fi lọ rùkú kọ́ wá láti kéde sáka ìgbà tó fi sọ fọ́ kàfá dàbẹ̀ mọ́mú ti dìbò rùkú tó di náírà káàdì. wọ́n ní wọ́n kẹ́dá ẹ̀yìn ẹ̀yìn mọ́mú fi lè tí wọ́n kọ́. tílé mọ́mú bá ń kéwú jákè tọ́ba ti ké fáti àwọn ti ké tiẹ̀ mọ́. sórí àrùn yẹn ti rẹ̀ mo ké fáti àwọn ti ké tiẹ̀ mọ́. sọ̀rí ni ìrìn àwọn ni yosef náà ní kẹrọ àti hà wọ́n sàdá yẹn ṣe rẹ̀. lẹ́ẹ̀kì lọ́kọ̀ọ́ra àhá ṣùgbọ́n o sẹ́ni tó tó lẹ́yìn lè mọ́mú náà bá ka fáti àyẹn bí sàkítà tìlì ìmọ̀ nínú dídákẹ́ lè mọ́mú fa iná ìdáyẹlẹ ka awúlá ìyẹn gan ló fi ń tọ́jú lọ akadam bìlẹ̀ àwa pẹ́ ẹnìyẹn ti mú àyíbá bọ̀ ó ti parí ọ̀rọ̀ nìyẹn. ìdákẹ́lẹ̀ mọ́mù ní í pé torí ìṣesí tí wọ́n náà sọ sẹ́lá máa ń ka Qur'an ní pé kánà kánà kí wọ́n ní sọ sẹ́lá òun ní máa ń kí ni mufassara òun ni mọ̀jọ́ sọ wípé alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin ní ọdún láti ẹni tí máa ń kà sí omi yóò sinmi máa <coughs> yàtọ̀ kan ìtumọ̀ rẹ̀ ní ibi tó ti ń sinmi yẹn wọ́n ní ọ̀sán ni máa ṣe kí ni o wọ́n máa ju tiẹ̀ sí àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn ìgbà tó wí fáti àjálẹ̀ ó dákẹ́ ìyẹn náà máa ju tiẹ̀ kú téèyàn bá ṣe bẹ́ẹ̀ èèyàn ti mú un ní pé àti mú lẹ́gbẹ̀ẹ́ kìíní ẹ̀gbẹ́ kìíní ni ẹ tọ́ba yìí kó ṣe déédéé tọ́ba sì tún rí bẹ́ẹ̀ náà dáadáa ti jókòó mo rò bá nìyẹn dé bẹ́ẹ̀ ni. ìkẹrin nínú àwọn orígun òun òun ni àròkọ́ àti kúlẹ̀ rọ́gà kíyẹn pẹ̀lú ọ̀rọ̀ wọn ọba àlejò ọlọ́run sọ báyìí pé. yá ayyuhalladhina amanu káyìn wá. ọlọ́run ọba àlejò ọlá náà nígbà gbódòdó ẹsẹ̀ kọkọrọ ẹsẹ̀ forí kalẹ̀ àti ọ̀rọ̀ tó ti jẹ́ ọlọ́run sọ́lọ́wọ́ àtẹ́lágbọ́ fẹ́ẹ́ ti jẹ́ ọmọọ̀rún kí jọ yẹn pé. wọ́n ní lẹ́yìn ìgbà yẹn lọ́ba ti ka súrà lọ sí rùkù tó farabalẹ̀ níbi rùkù yẹn dáadáa ìkarùn àti kẹfà nínú àwọn orígun oorun òun ni arọ́bà àmìnà rògbò ẹ̀ ìgbórílẹ̀ ní rògbò ẹ̀ àti àlẹ́ǹtì ìdálómi ọ̀pá ìnà níyẹn tó wá ṣe dáadáa níbi ìdúró níbi ìgbórílẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ òṣìṣẹ́ ọlọ́run tó sọ fún ẹni tí ò kírun dáadáa. wọ́n ká àṣà àtàkùnrin náà ní. ó ní àníkọ́ tẹ̀ kọ̀kọ̀rọ̀ tó farabalẹ̀ níbi ìtẹ̀ kọ̀kọ̀rọ̀ Wọ́n wá gbórílẹ̀ níbi ìtẹ̀kọ̀kọ̀rọ̀ yẹn tó fi dúró déédéé dáadáa. Ìkéje nínú àwọn orígun ọ̀run òun ni àtúndò ìforí kalẹ̀. Pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọba àlejò alátọ́sọ pé àní ẹ̀forí kalẹ̀. Àtọ̀tọ̀ táwọn sọ̀tọ̀ láǹsọ̀ fẹ́ ni tí ò kírun dáadáa ní ọ̀yẹ́ pé àní lẹ́yìn náà kò forí kalẹ̀ tó fi fara balẹ̀ níbi ìforí kalẹ̀ yẹn dáadáa ìforíkalẹ̀ yìí yakunu fi kulli rak'ati marratayn ẹ̀ẹ̀mejì ló máa wáyé níbi rákà kọ̀ọ̀kan táàbà dẹ̀ foríkalẹ̀ yẹn ó máa wáyé ala al-a'dha'i as-sab'ati lórí àwọn oríkè méje èyí dáadáa kọ́tún hadithi abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma kí ni àwọn oríkè méje náà ọ̀yà wa fihi. wa fihi umirtu an asjuda ala sab'ati وأشار بيده إلى أكفه واليدين وركبتين وأطراف القدمين. طب wọ́n lè ṣiṣẹ́ ọlọ́run sọ pé wọ́n pa mí láṣẹ kí n máa forí kalẹ̀ sí egungun méje wọ́n ní kí n máa forí balẹ̀ lórí egungun méje egungun méje. alákọ̀ọ́kọ́ ẹ̀lìjẹ́gùsá iwájú wọ́n nígbà táwọn sọ̀tẹ́lá ń sọ̀rọ̀ yẹn ọ̀nà ẹ̀wọ́ sínú rẹ̀ wọ́n ní kí n forí kalẹ̀ kí n fi mú yìí kalẹ̀ wọ́n ní ẹ̀dẹ́yìn àtọwọ́ méjèèjì ọgbọ́dọ̀ kan méjèèjì pẹ̀lú ọ̀rọ̀ tó ti jẹ́ wọn sọ lọ́wọ́ àlùsọ́lá ń kọ́ bẹ́ẹ̀ ni tí ò kírun dáadáa jọ yẹn pé. lẹ́yìn náà tó o bá ti forí kẹlẹ̀ tó gbórí lẹ̀. gbogbo àwọn orígun yẹn wọ́n yẹ sukun kéèyàn farabalẹ̀ wọ́n sẹ́kúnù ìdíkọ́dúnrì ọ̀wùlì lè wá ẹ̀jẹ̀bì ìfarabalẹ̀ táwí yóò ṣe déédéé ohun tó yẹ kéèyàn sọ tó jẹ́ dandan nínú orígun kọ̀ọ̀kan pẹ̀lú bá tuntun sẹ́lá ń ṣe pẹ́ ní tí òkìrùn dáadáa láṣẹ rẹ̀ nínú àwọn orígun yẹn àti bó ṣe pa aláṣẹ pé kó túnrun rẹ̀ kí nítorí àìfarabalẹ̀ ṣe ohun tó yẹ kó ṣe ìkọkànlá nínú àwọn orígun ọ̀run tó lè pé a gbọ́dọ̀ fàásì rárá nínú ọ̀run wa òun náà ni àtẹ̀sán gbọdọ̀ láàyè àtàyà tá a máa ń wí kẹ́yìn pẹ̀lú ọ̀rọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu wọn ni kunna naqul náà. kunna naqul qabla an yufrada alayna at-tashahhud. wọ́n ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí àtàyà tó di dandan lé wa lórí tí wọ́n tó ti lọ́rọ̀ yẹn fún wa. ìmúdáwà máa ń sọ nìyí wọ́n ní wọ́n táwọn máa ń wí nìyẹn pé àlàáfíà kan máa jẹ́ tọ́lọ́hún lágọ̀dọ̀ àwọn ẹrú rẹ̀ ó ní wọ́n táwọn máa ń sọ tẹ́lẹ̀ nìyẹn. fọ́kọ̀ ọ̀lẹ̀ nàbí alẹ́sọ̀ sọ́lá wọn sọ báyìí pé. ẹ̀mí ìwí bẹ́ẹ̀ mọ́ kó àlàáfíà ọba jẹ́ tọ́lọ́hún àlàáfíà ọba jẹ́ tọ́lọ́hún kó ẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ́. Eh, eh, ṣùgbọ́n bẹ́ẹ̀ máa wí òun náà والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وني ní ìyẹn lórí káwọn máa rí وني àdúrà وان wọ́n قبل أن yẹn wà ń tọ́ka kọ́bùlà àníyàn fọ́nrán bá ìtumọ̀ ìkejìlá nínú àwọn orígun òórùn tá a gbọ́dọ̀ pàtì òun náà ní àlìjùlọ́hún ti tẹ̀sán kò ní àkíyè ìjókòó bàtà ayá tó kẹ́yìn ó gbọ́dọ̀ jókòó nítorí ká sọ̀tọ̀ láǹtí bẹ́ẹ̀ ó dẹ̀ dúnrin mọ́ ọ̀rọ̀ rẹ̀ dẹ̀ nìyí ọ̀nìfọ́lù. ẹ kírun gẹ́lẹ́ bẹ́ẹ̀ mi ànẹ́bí ṣe ìkẹtàlá ọ̀nà ìrìn nínú àwọn orígun ọ̀run sálámà ẹ̀rí bá ń sọ sára sọ pé wọ́n ta lélo ha àtàkùnlé ìwọ́n tẹ̀yẹ̀ máa fi jáde kó nùrùn òun ni kéèyàn sálámà èyí ò yẹ sọ fún pé asalaamu alaykum wa rahmatulahi àgbẹ̀ asalaamu alaykum wa rahmatulah òsì bẹ́ẹ̀ sálámà yẹn ni yẹn nínú àwọn orígun ọ̀run lọ́wọ́ ìkẹrìnlá tó kẹ́yìn wọn náà ta tébùl arkán gbogbo arógun yẹn kátó tẹ̀lé ra wọn bá a ti sọ yẹn ṣe anna nabiyya sallallahu fàcẹ́lẹ̀ ha mọ̀ra tábàtà sọ́ra ní ọ̀sán ti àwọn nǹkan yẹn ní sísẹ̀ tẹ̀lé ó dẹ̀ sọ pé sọ́ọ̀lù kaná ọ̀rọ̀ àìsùnmù ní ọ̀sán mi ẹ̀kí ọ̀hún gẹ́lẹ́ bèbí ànẹ́bí ìdí máa ní. ó dẹ̀ fi kọ́ ẹni tí ó mọ̀ọ́rún kí bẹ́yẹn pẹ̀lú gbólóhùn tó mà tó mà tó mà yẹn nínú mọ̀ọ́rẹ́wù wọ́n ní yóò fi ó ń ṣe ní láǹfààní pé sísẹ̀ ń tẹ̀lé bí kìíní yẹn ti tún tẹ̀léra wọn ni túmọ̀ túmọ̀ lẹ́yìn náà tọ́ba ti kábàrà ní lẹ́yìn náà orùkú lẹ́yìn náà òdìdé orùkú lẹ́yìn náà gbogbo orí kan rẹ̀ ó ti tún tẹ̀léra wọn ló ti ń sọ yẹn àdó báyìí هذا وصلى الله وسلم وبارك على محمد وعلى اله اجمعين بسم الله الرحمن الرحيم àwa tí àwa tàbí òkúlọ̀ tàwa tó wá àwọn àtàkìrà yìí àwọn ọ̀tá ẹ̀kọ́ tí wọ́n ti sọ́ra wọn báyìí. pẹ̀lú àwọn ibi tí a bá lè rí àwọn ibi tí a bá lè rí pé ayé ayé rẹ̀ kí a tàbí sílẹ̀ ọ̀nà àti náà. àwọn ará ti rẹ̀ kí a lọ. ìbéèrè o wọn ti sọ dókítà fún three four five. Bye. Aleykum salaam. Ẹ jọ ìbéèrè yìí lórí àwọn ìmọ̀ọ́mù wa ń kọ́ sí orí ìmúkàrí.

káàdì máa ń àti gbogbo ní ọlá ju káàdà ìdí lọ tí a lè torí ìdánwò ẹ̀ ká bá wọn kí ìrìn àbí ìrìn lè dá ìrìn. Báwo kọ́ Àwọn ẹni pé kó máa máa ní ìdí obìnrin ìmáàmù obìnrin ìgbà yẹn kó sì máa

ìjọba ń gbé ìwádìí káma fún àwọn aráta ní ẹ̀tọ́ ẹ̀. ẹ̀tọ́ kọ́bí ti ní òyìnbó ni. ọ̀dẹ́bà rẹ̀ òyìnbó ní ìrùkú ẹ̀yìn aráta ní ìjọba. ẹ̀ ṣòkòtò ẹ̀ báyìí ara òun ló jẹ́ òyìnbó wọ̀. lọ́rọ̀ ẹ̀ bá ní ìwúlẹ̀ fún ọmọ òṣèlú bàbá ló kọ́ ló ọlọ́run kọ́ ló láì ìgbà ìwúlẹ̀ lọ́kọ́lọ́ kó o ti dada fún wa ni. Àwọn tá a lè kọ́ bí yẹn wọ̀gbìn náà ìjọba gba ìta ọmọ àgbà náà ni. Ah, Ẹ tí mo sọ yìí, òun ló kọ́ wọn ṣe tí wọ́n bá ti fẹ́ wù ìgbà ìta ló wà wá sí kan. Ó kọ́ kura yẹn, ó kọ́ wá kọ́ tó wọ́n náà ti rí pé àwọn máa gba jù máa máa sọ́ra wá jù wọn. wọn ò lè máa gba búlọ̀ wa wọn ni àfa yìí àwọn àfihàn àfa yìí pẹ̀lú ẹ̀wọ̀n fún mi ò máa bú ọlọ́run ti rẹ̀ wọn. àwọn ọ̀gbẹ́ni náà wà sàlàyé ni pé àwọn aṣọ mẹ́ta tẹ̀lé àwọn mẹ́ta tẹ̀lé ìpínlẹ̀ yìí pé àwọn òbí pọ̀ náà wọn ní wọn. ẹni kó máa gbẹ́ náà fi ṣe ní àpò ìlú àwọn ìyá àti ìlú àti ìlú dára fún náà yìí tí wọ́n wá ń ṣe wọ́n sì ṣe kọjá ọ̀ ìrẹ́ nígbà wọn lọ sí ìmọ̀ lọ pé kò ṣe dára fún náà. lẹ́yìn ìpọ̀lọ́pọ̀ tó wá dára tó máa ń gbé yẹn àwọn ọmọ ní pé tí máa bá ti kí ó fi lẹ́yìn àmà kí ní ìrọ̀lẹ́ sọ̀kọ̀lọ́ ẹ̀ ó kí ó fẹ́ ní ẹ wá àlàyé kẹ́ ẹ̀ wá ìlànà àdé. lẹ́yìn tí lẹ́yìn tí mo kọ́kọ́ lọ fẹ́ mẹ́rin ìṣẹ̀lẹ̀ lára máa ìwọ́nú ara wọn àwọn àìsàn tó lọ́wọ́ àríwá ọ̀gbẹ́lẹ́ wọn lọ́kàtú wọn ti sẹ̀dá ẹ̀mí ìṣàfihàn. السلام عليكم ورحمة الله aleykum salaam. Iyo. ànábì lóhùn fífi mọ́ mo rọ̀ báyìí ẹ ti ẹni tẹ́ bá dùn ọ̀yí gbélé wọ́n mú òní bẹ́ẹ̀. lẹ́yìn ẹni tó ṣèkè ní òfin yọ̀rọ̀ fún ọ̀rọ̀ wọ́n ṣe ààrẹ wọ́n ní mọ́ mú sí ọ̀bá dángájíà nínú fásíà èyí tó da jù ní sísè yẹn wà mọ́ mú mi tó kí wọn lẹ́yìn mo rọ̀ báyìí ẹ ti ó burú títí kò dángájíà irú mọ́ńtẹ́kìm ní níbi mọ́ńtẹ́kìm nígbà pé mọ́ńtẹ́kìm mọ́ńtẹ́kìm lẹ́nu yìí ikọ̀ ọlọ́run níjẹ́ bẹ́ẹ̀ ọba tí máa ń gbẹ̀sán máa ń gbẹ̀sán yàrá rẹ ni ọba tẹ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn tọ́wọ́ àpapọ̀ mọ́ ra wọn pẹ̀lú ìdínà sọ̀rọ̀ ọ̀pọ̀lù mọ́tẹ́kìn ọ̀jọ̀ra wọn rárá wọn sọ pé mọ́tẹ́kìn ọwọ́ ni wọ́n sábẹ́ kí irun jàmá irun jàmá kì í ṣe irun dágídágí wọn lọ gbà ládàá twenty seven kọ̀mọ́ fifty rìwọ̀sì tẹ́lẹ̀ lọ́gbà àkí àwọn dókítà wa pẹ̀lú àkíyèsí ṣùgbọ́n ìṣàlá a sì máa a máa mẹ́nu bá a sì tún bá kíyèsí tí wọ́n pè wá nípa pé aláàtẹ súnlẹ̀ yìí kí wọ́n mọ̀ wá yẹnyẹn èèyàn má para mọ́ wọ́n ní àwọn tí mi fi láìkí àfáàní wọ́n wo orú àfáàní lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí tọ́ba yá tún fún ọba tọ́ba yá yóò tún múra àfáà bó ti yẹ kí wọ́n dẹ̀ máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan nìyẹn kájọ jẹ paripari wọ́n fún àwọn ẹni tí wọ́n ta kẹ̀dílà ń àwọn lárí yìí ò ìmíràn ẹ̀sẹ̀ wò wọ́n tán láìpẹ́ yìí sínú mi sì dùn gan ni mo ti ń rí wọn. wọ́n lọ́wọ́ lọ́dọ̀ àwọn lára wọn ń pè kẹ́ni jẹ́ wọ́n sì máa ń pè ní ẹ̀wù àwọ̀tẹ́lẹ̀ wọ́n tún wá sí agbádá lé wọ́n tẹ̀ wá lu ìborí mẹ́ta tí wọ́n ní wọ́n wọ́n máa ń wọlé ẹ̀mí ní àwọn afọ àwọn mẹ́ta tàbí mọ́tà ọ̀kàfà ọ̀rẹ́ náà ìgbìmọ̀ ọ̀rẹ́ náà àti àtàrí ìrìjẹ́lì Ahmed olùsìrì. ẹ wá rí nípa ìrún oníṣòṣàbẹ̀ bíjà òun láti ní ọ̀sọ́ láti àti ìyá táwọn afáàní máa ń ní ẹ̀fáwọn èèyàn tó lọ aláwo ọgọ́rùn-ún lórí rákà kọ̀ọ̀kan wọ́n àti rákà mẹ́wàá wọ́n tún ké yàtí mẹ́ta wọ́n lè ní yàtí àkọ́kọ́ ẹ̀mí gúngùn yàtí kejì àrísìkì yàtí kẹta ìrìn kan wọ́n ká da ọkọ rẹ̀ bẹ́ẹ̀ tọ́jú bídí àníyàn gbọ́dọ̀ ṣe. wọ́n tún ní nǹkan tí àwọn tó fẹ́ ká fi kọ́ wa báwọn afáwà ti máa ń sọ náà ike ìtìláfù méjì lọ́wọ́ àti ìtìláfù tanawwu' wà ìtìláfù tadad ìtìláfù tanawwu' ìyẹn bá tẹ̀lé àwọn. شيخنا مقبل رحمه الله المحدث اليمني wọ́n ní ní bíi téèyàn ó pè láàyè ńlá kan wọ́n sálámọ̀ báyìí gbọ́ àwọn kírun fún ọba dé. السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله láti wọ́n bá sọ ee o lé léyìí wọ́n fẹ́ ká máa ṣe káriwo yẹn fi máa sọ ìyẹn máa yẹ ọkọ̀ ọ̀fẹ́kùn gẹ́gẹ́ bá wàá àti ṣàlàyé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu tíyẹn bá bẹ́ẹ̀ wẹ̀ kejì náà lọ asalaamu alaykum wa rahmatulahi. àbẹ́yìí ní ọjọ́ sọ yìí pé asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum àbí asalaamu alaykum wa rahmatulah nírú bá a ṣe wí àbí kí ẹ̀rọ ṣe asalaamu alaykum ó ti yé bẹ́ẹ̀ ọkọ rẹ ti dáadáa náà tòyẹn ni máa ṣe ìsìlámù yẹn ó ti yé bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ṣẹ́hùd tó tóbi ìrìn méje kí ẹ̀ máa ṣe ń jẹ ìsìlámù bẹ́ẹ̀ ni sọlá mi ìbẹ̀rọ̀ ọ̀dìníyà. àwọn ẹni wọn pè ní ìsìláàbù tẹlẹwọ ṣùgbọ́n ìsìláàbù sábọ̀ èyí tó ti fi ọ̀rọ̀ àtòdì jẹ́ ni ìyẹn ní òótọ́ náà kẹ́nìkan sọ pé ìsìnẹ́dá kẹ́nìkan sọ pé ọ̀dá ìsìláàbù wèrè lélẹ̀ báyìí àwọn àfa àyàpọ̀ ẹ̀nu àríwá àwọn àfa àti wọn lé yẹn lè fóbi lọ́wọ́ àfa àbú wo nìyẹn àfa àpò kí ìdí ọ̀dà lélẹ̀ fún ẹsẹ̀ ìsìláàbù ìgbà tó sálám tẹ́lẹ̀ yìí lónìí ń bọ̀ ọ̀dọ̀ làwọn tó ṣèlè yẹn ni wọ́n pè ní ìṣẹ̀lá fún sanẹ́ wọ̀ ẹ̀ káwọn náà sábà jẹ́ lè mọ́mú a lè máa padà lẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀. tọ́ lè mọ́mú ti ń kéwú jagunjagun ṣé tọ́ bá ké fádé àtẹ́wó ti fẹ́ kí rádaràdà ẹ̀ sáàsà ní à ebi wọn náà mọ̀ pé lọ́sẹ̀ kí ló sáàsà ní sí ebi wọ̀ bọ́yọ̀ bọ́ wálé mọ́mú mi alihamudulilayi mọ́sálásí àti lábẹ́ ìjọba rẹ̀ orílẹ̀-èdè nàìjíríà yìí dùn pọ̀ ó ti dáa gan. àní ìdí máa kaka láṣẹ. sọ̀rọ̀ àwọn aláṣẹ wa nìyí tí wọ́n máa ń dáta làwọn rí ẹ̀sìn. ọ̀rọ̀ àwẹ̀ níbọ̀ yìí táwọn ni wọ́n oṣù lọ́kẹ̀ wọn. agbàwẹ̀ má gbàwẹ̀ yìí ẹ̀gbá sí. kí láwọn sọ a mú àwọn ìjọba wa mẹ́nu sí wa sí wàhálà. lẹ́sẹ̀ yìí òun ni ẹni tó bá jẹ́ aláṣẹ yẹn mùsùlùmí aláṣẹ tó ti pé tọ́ ọ bá sì ṣe ohun mo ní oṣù yóò jìyà ni wọ́n. ọ̀nà ni hadith àgùzárì dáhùn ẹgbẹ́ yẹn pé tẹ bá bá àwọn ẹni tí wọn kírun sásìkò rẹ̀ bóòlù ó ti ṣe àánú sálá ní à ìwọ kírun sásìkò ẹ̀ ń tiẹ̀ irun tó bá bá pẹ̀lú wọn nẹ́fìlà ló máa jẹ́ nítorí báwọn ẹni yẹn tí ó bá kírun lẹ́yìn wọn yóò jìyà. ṣùgbọ́n lọ́dọ̀ tí wa kò sí irú bẹ́ẹ̀. tó lè mọ́mù tó ń ké dágídágí ẹ̀yin tẹ́yìn mọ̀ pé pé ní ń tẹ́ torí bá a ṣe ń wí náà ẹni tí òkè wúni ọmọ ọ̀gbìn yẹn ń jì dá ọ mo rántí ìgbà kan tí mo wà ní Ìlọrin wọn sára sí ilé ipò kan bẹ́ẹ̀ wọn ni máa ṣe mọ́ bẹ́ẹ̀ bàbá mi lọ kí ó ní jáde àtẹkùnmọ́ ní àtẹkùnmọ́ yunifásitì nílọrin kó tó di ba lọ sílẹ̀ Sudan tí mo bá mú àyà wọn ń lọ fi àwọn jẹ̀mẹ́ẹ̀ ṣe mọ̀rọ́jà àwọn tó yẹ kí n fi kí n kà ní kíláàsì. níbi ní gbòdo mo bá mú aya tó bá di pé aya ń fa ọmọ mi lọ́wọ́ dájọ́ wọn lọ́wọ́ bàbá tó wá jẹ́ náà ìbí mi jọ̀gàn ó ní ìmọ̀ràn ẹ̀ ti máa mú súrà sí ọjọ́ àhà oṣù láwa náà rí i pé ni ara wọn bẹ́ẹ̀ ti ka o. bọ́bẹ̀ ẹ̀sìn ń ga nìkan àwọn alẹ́ ti pé kíní ẹ̀ ń kó sínú ara wọn bá dábàá yìí tí ń pọ̀ tẹ̀ pọ̀ lọ. sọ̀rọ̀ yẹn kí abẹ́ tó kéèyàn máa ń kọ́ máa ń kó sí ìṣá lò tó ti délé máa ń wò dàgídàgí ni máa ń wò pọ̀ kéèyàn lọ síbò mi ọ̀rọ̀ kẹrùn lẹ́yìn lẹ́yìn náà. wọ́n ní mọ́tò tí wọ́n wá gbàtọ́ wá sí ọmọ wa sọ fún òṣèlú ìrìn mẹ́ta lójú. mo wá ní kí ni ìbàjẹ́ tó wà níbẹ̀. olódò làwọn tó kírun yẹn gbàtí lè mọ́ mú kí mẹ́ta kọ́ sálámọ̀ kí wọ́n sọ fún pé mẹ́ta lókè wọ́n máa ṣe sùbánà láì jẹ́ ọ̀bá gbọ́ kọ́ wí fún lédè Yorùbá lè mọ́ mú mẹ́ta lẹ́kí òkè ọ̀gá kan dìjọ́ yìí. ẹ̀wọ̀n hadith tó ń yẹn lẹ́yìn àtọ̀ sálámọ̀ ó kírun méjì mẹ́rin lọ́dẹ̀ ẹ̀ kó kí kódà ó ti kọ́ ó ti yí kó kí kúlà ó ti sọ̀rọ̀ ó ti fẹ̀yìn títí wọ́n lè sọ fún títí ọlọ́run dé lóòótọ́ bí lórí ẹ̀dẹ́ ti sọ à ah, gbogbo àwọn yòókù ní bẹ́ẹ̀ ni wà ní wọn bá ti sọ ní o títí ọlọ́run dé wọn bá ti padà wọn kì í o òdo ni wọ́n gbà o inú wọn ni ìdílé òbó ti gba àbí wọn kọ fún lè mọ́mù fún wọn dìjọ lọ ṣáàtà àkàyòkù wọn lọ́ọ̀rẹ́ nínú ìbéèrè tó wà níbà yìí wọ́n ní àtọ̀tí ó ti gbẹ dání àwọn àyíṣà máa ń ikú òní ẹ̀jẹ̀ àìsí ìjẹ tó bá dùn ìyẹn ò fomi ìyẹn ò sì ràn ọkọ ìyẹn ò mọ dànù bí mímọ rẹ ti wà lẹ́nu. wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin ìyáàmùlá ìyàrọ́bí àti àtọ́jú. ọ̀dà ìyáàmùlá yìí lóru sí náfìlà níjẹrẹ tahajjud ìtumọ̀ rẹ̀ ní pẹ́ẹ́lí nítorí pé àlùfòyù bímọ nínú tọ́ba ti wá wá ní. sígọ̀ sáfà àyà ìtumọ̀ rẹ̀ ní pé sájà nẹ́bà sàhájàdá ìtumọ̀ rẹ̀ ní pé sájà nẹ́bà náà máa ó jìnà sóoru tó di ẹnu ọ̀fẹ́ kìí àmú lẹ́yìn rẹ̀ rárí bẹ́ẹ̀ náà wà ní gbogbo wọn pátá wọn àfi sinmi máa a ah, wọ́n ti gbàgbé níwè. nínú ìbéèrè tó tún wà níbà yìí a sọ wípé jíhà tó lè kébìlà ibi tí à ń kọjú dà yìí jíhà yìí kì í ṣe sábà yẹn ọ̀gẹ̀gẹ̀ rẹ̀ ni máa ti sọ̀yìn rẹ̀ ni bàbá wa béèrè nípa ọ̀rọ̀ ìsáà nípa ọ̀rọ̀ mùsàlìfà pé ìsáà yẹn kílẹ̀ yìí ó ti wọ́n ti fi pẹ́ńtì ń bẹ lókèrè adẹ̀sí máa máa tẹ́tí ni o a máa rí. abẹ́rẹ́ gẹ̀ẹ́sì àwọn aṣọ fún wa pé àtàdé ìṣeré àtàdé ìṣẹ̀dálà túwú ẹ̀ ló lálàáfíà ìgbà àlàyé táwọn afá sọ lórí ẹ̀ nìyí pé nígbà tó kúkú díẹ̀ ń bẹ̀ yẹn a lè bẹ̀rẹ̀ sọ́rọ̀ ẹ̀ ká ti láàrin àdéhùn méjèèjì nígbà tó ti gbogbo ẹ̀ lọ́wọ́ a lè bẹ̀rẹ̀ sọ́rọ̀ ẹ̀ ká wá kírun yẹn títí tí ó fi tó àsìkò tá a sọ yẹn sọ yìí rẹ̀ ní tí ń bọ̀ lókèrè sí lágbájá nìkan náà nínú ìbéèrè tó wà ní báyìí ẹni wọn gbàgbé láti sàkáyà lẹ́yìn raka méjì kó máa bá àrùn rẹ lọ tó bá parí ìrùn dá yóò sì fi dúdú sáré kóhùn dírun Ọlọ́run ọgbà wọn. náà. ok. ah ìyẹn lè wo ọlọ́run ṣàforíjì fún mi ó ń tọ̀ fún ọjọ́ lójú mi kí n jẹun àárọ̀ ìtọ́jọ́ lójú mi jù ní à nínú nǹkan tó yé mi tí fájìmù bá yọ káwá dúdú dé ọba bò ọba sì mọ́lẹ̀ yẹnyẹn fájìmù sì yọ náà torí fájìmù méjì náà ní kò pé mẹ́ta káfẹ́ sọ́ di mẹ́ta yẹn láyé méjì àkọ́kọ́ ìyẹn máa ń wáyé kó lè lè jẹ́ pọ̀ ńgbà ní tàbá ń tàbọ̀ bí ibi lọ́dà ní pélé mọ́ báyìí tọ́ba yóò tún tó padà. ìgbà yẹn àsìkò jẹ ìyẹn wàá jẹun títí bí ọ bá ti yọ báyìí láńṣẹ láàrin bíi ìṣẹ́jú mélòó kan báyìí kódà ìdí ọmọ àwọn lọ ni pé ìyẹn ọjà sàárì oúnjẹ ẹni tí ọmọ bá dé ní yóò la alhamdulilayi wàlá ilá máa wí ìlérò wà láàrin wa ìlú gbà. tá a sì mọ iye tí wọ́n ń tèlù bọ́ àtàlọ́ ọkọ bá dé àná ọlọ́run ó jẹ oyé wa náà. wọ́n ní ìgbẹ́jọ́ fún wa nípa ẹ̀ka ìfún wa nípa ìrẹ́pàá mi lọ sí ìlàkà méjì lójú. mo sọ fún wa wípé rákà méjì rákà alákọ̀ọ́kọ́ sọ́dọ̀ ìfàtẹ́hà yóò sì ké ìdàzúlẹ̀ nílàdìlà ọ̀dún nìlìdára ha rákà kejì sọ́dọ̀ ìfàtẹ́hà yóò sì ké sọ́dọ̀ ìkàfẹ́rọ̀ yóò kéjì. a ní kọrẹ o ìyẹn lè máa kì torí táwọn bá ti sọ ni pé súnmẹ̀ àlè sọ pé torí fún anẹ́bí ìdarúgbó kọ̀ á lè dìde mọ́ lóbi ṣe bẹ́ẹ̀ súnmẹ̀ nìyẹn lè máa kì ìyẹn sì lè máa kì ní ìdàkúrò ìlú. náà nínú ìbéèrè tó wà ní báyìí wọ́n ní ọmọ kékeré tó ń sá kó wájú táwọn á lè kó mẹ́ àlè lé o àní lé ọmọ kékeré àti ìtìtọ́ wáyé pé jẹ́nìbó tìbíyánẹkùn wọ́n mọ̀ jẹ́ àníyànẹkùn títí àwọn wèrè àtàwọn ọmọ kéèké yẹn lé wọn fún mọ́sálásí àdìsí mọ́tò ni àdìsí àgbélẹ̀rọ ni ànábì ọ̀jẹ̀ wíwú ẹ̀ àti ẹgbẹ́ ti wèrè wo ni tọmọdé tọmọdé yẹn kọ́kọ́ rinlẹ̀ fáńsì sọ́lá wọn máa ń ba lọ mọ́sálásí títí ànábì kírun jẹ mẹ́ẹ̀ báwọn yẹn jẹ́ kan dẹ̀ ti gbé òun mọ́ màdání ànábì kírun jẹ mẹ́ẹ̀ báwọn yẹn jẹ́ kan ó tó gbórí lẹ̀ ní sùdúdù kò gbórí lẹ̀ gbàjọ́ padà gbórí ńlẹ̀ fún àwọn yẹn láwọn ti ń gbèrò oríṣi pétékèlé pé ṣẹlẹ̀ ńlá kan tẹ̀lẹ̀ òṣìṣẹ́ ọlọ́wọ́ gbórí ńlẹ̀ rárá oníbẹ̀ẹ́ ni ọmọ yìí ló gorí nígbà tí ń kírun lọ́wọ́ wọn á fẹ́ kó bí àbùkátà rẹ̀ dáadáa àwọn obìnrin fáwọn ọmọ kékeré máa ń lọ máa ń lọ mọ́sálásí agbọ̀dọ̀ lé kó ń sáfù wájú káwá sọ pé tọ́ba pé eighteen years kò sẹ́rì ta lè fi báàgì ọdún mẹ́wàá sókè ni ẹlòmíì ò lè jẹ́ lẹ́wọ̀n ẹlòmíì ò lè jẹ́ twelve ní ẹ̀ bá bá ti ju ọdún bíi mẹ́wàá lọ olóògùn ti máa ń tẹ̀lé ẹgbẹ́ mo fún wa lọ́rọ̀ nípa amúrò bùnmáàsì ẹ̀ẹ́dẹ́gbẹ́ ní bẹ́ẹ̀ láàrin òun àti bàbá rẹ̀ ọdún mẹ́wàá ọdún mẹ́wàá la ní bẹ láàrin wọn ọdún mẹ́wàá ní bẹ láàrin bàbá àtọmọ ọmọ ẹgbẹ́ yẹn lè bàlágà gbà yẹn ọdún mẹ́wàá sókè tọ́ba rẹ̀ ń dórí nǹkan jáde dáadáa láàrin ọdún mẹ́wàá ẹ̀wọ̀n àwọn ọmọdé lábáwọ́ lè má jẹ ọdún méjì lọ á ti máa sọ̀rọ̀ bí àgbàlagbà báyìí ọmọ ọdún méjì tọ bẹ́ẹ̀ dà tí wọ́n ṣe rí nìyẹn náà. ah ìwọ̀n tó wà nú ẹ̀sìn ni pé tọ́ba fẹ́ kírun kọ́ fọwọ́ rẹ̀ lẹ́ẹ̀kọ́ máa wọ glove àti bojú níbi tó bá fọkànbalẹ̀ fitna tí kò sí wàhálà ṣùgbọ́n bí tó bá ṣe pé kàn fọkànbalẹ̀ fitna kọ́ máa bó gbogbo ẹ̀ bó ṣe borí òtítì yẹn náà yóò sì máa gbé kí wọn bẹ ọlọ́run ọgbà. ọ̀yìn ti ká ibi tó lọ́lá jù òun ni ká lọ sí ní Mẹ́kà ibi tó lọ́lá jù ká lọ sí ní Madina ibi tó tún lọ́lá tẹ̀lé òun ni ká lọ sí kúdò níbi tó ń pè ní Jerusalem ní alimọ́sí tó ṣùgbọ́n mo bá àwọn afárá sọ náà sì ni pé àtìlẹ́sí láwọn mọ́sálásí yòókù fẹ́ni tí ó láǹfààní àti lọ. tọ́lẹ́ lomi ó súnmọ́ kọ́ máa tẹ̀bẹ̀ tí ó fi jáde láyé. ṣùgbọ́n a lè fi díẹ̀ múlẹ̀ wípé láti káfà yẹn ìtumọ̀ yẹn pé kò sí ẹ̀kíkà kò tọ́lọ́ ńlá jùlọ. kọjá ní sèkùn alágbáni rahimahullah ta'ala àwọn dúró lórí ẹ̀ ní pé táyìlì tí mọ́sálásí mẹ́ta yẹn ni òní ìdí àbúlà. náà nù àṣẹ ipe ibi tí ẹni ẹ bá ṣe ẹ̀kíkà tó dẹ̀ sì máa lọ́lá jùlọ pé gbogbo àtàbálówó yẹ ká fowó wájọ́ tí ọba fi di mẹ́wàá Ramadan báyìí alọ́jà tíkẹ́tì ọ̀dọ̀ wọn abẹ́ tíkẹ́tì lọ́lọ́lá jù lọ tó sì dá wa lójú pé ìyẹn ládàá rẹ̀ ní àti ìmọ̀gbọ́n tó tóbi ṣùgbọ́n àwọn yòókù yẹn kí súnmọ́ yẹn kọ́ fẹ́ fẹ́ ṣe ìgbìmọ̀ tèmi ní sọ́kọ̀ àti ọ̀wọ́ ibi àrínà àwọn sàhábà ló ń pè yàní sàfọ́rọ̀ kú fẹ́gbọ́n jẹ́ sábàlọ́kọ̀ àṣàmù olùmọ̀tẹ́ ẹ́ ìzádìlùmọ̀tẹ́kùnrin tí ṣe ìgbìmọ̀ tèmi ní

sọ èyí tó sì dájú ni pé ní ẹ̀rọ àti kò ní gbẹ̀sẹ̀ ládàá lè ti kù ikọ̀ lọ sí òkè lọ́wọ́ ọ̀rọ̀ bá nìyẹn di ẹ̀sùn mẹ́lòmí alẹ́ ní kan ṣe ni oníwàhálà tó kó dé láti dáhùn ẹlòmí ọjọ́ mẹ́wàá ẹlòmí láǹfààní ló máa ka fúnra lọ́pọ̀ o láti gba ọmọdé ti dé ẹlòmí ọmọ akirikiri tọ́ba gbọ́wọ́ àti àfa àbòkòtò lọ́gbọ̀ ti àfa àti fáríkù lọ́gbọ̀ ti Buhari ọmọ yín tọ́ba gbọ́ gbogbo eléyìí tí ó sì máa gbọ́ gbogbo ẹ̀ káàkiri yẹn tí ó fi lọ gbogbo rọmọdán rẹ̀ bálá bálá bálá bálá mẹ́wàá gbẹ̀yìn tó tún kú ọba tún kí láti káfa ọdún tì mọ́lẹ̀ ẹ láti káfa ọ̀gbẹ́ni kùránì òdìdí kẹla ní ẹ parí ìbáwí ní ọ̀gẹ̀ lọ́dọ̀ wa lọ́hùn láti kó ti ákiri ọkọ̀ nù ọ̀nà kọ́sẹ̀ ọ̀kẹ́ kí yẹn parí ọ̀gbẹ́ni òdì ká jújù kẹ láti gba rọmọdán jù rẹ pẹ̀lú ṣùgbọ́n àwa náà wà pẹ̀lú àwọn àfa wa pé kò sẹ́yìn tí káàpù tó ti fi yàn gbalaga tó lájú lọ tó fi yàn lọ sí láàyè mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ wọ́n lọ́ wà lọ. ẹ̀rọ tó kọ́ ìbàdàn wọ́n ní nínú àwọn orí tó bẹ́ẹ̀ dà sí ìròyìn máa ń bàyẹ̀ ìròyìn ni látàkà ẹ̀ kọ̀bílẹ̀ àti bàbí kìí ọ̀gbẹ́. téèyàn lè di pàṣẹ báyà tó bọ́ tó ṣe ẹni tí òrùkú tẹ́lẹ̀ yóò tún rògbò òrùkú ni ẹni tí òsèlè gbá bèrè ọrùn báyìí kó tó bẹ̀rẹ̀ ẹrun gbogbo orun rẹ̀ tó kébi bàjẹ́ kí láti ẹ̀sìn tẹ̀ gbá bèrè ọrùn bí lọ́sẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rùn. tọ́ba jẹ́ rúkú yóò tún sí irun rẹ̀ ọba jẹ́ yóò máa kọ̀ǹtínú irun yẹn lọ tọ́ba jẹ́ sùjúdù yóò tún sí irun rẹ̀ ọba jẹ́ níbi tó kí dé tẹ́lẹ̀ yóò máa bá wọn rẹ̀. ṣùgbọ́n sùjúdù kọ̀bùlì kò gbé àwọn náà. wọ́n bẹ tọ́rù ẹ̀mí ọ̀gbá yẹn kí ẹ̀ wò kọ́mọ́tà ní kan bẹ́ẹ̀ ẹ má jáde àpọ̀ bá ní tí ń bẹ̀rẹ̀ àwọn lọ ń gbá àfa àwọn kan ni mo gbà pé ìlànà ló ń tọ̀ wọ́n ṣe ti sẹ́sù. nítorí pé hadith àti sàlám tó bẹ́ẹ̀ láti ṣàtò rìhàn ilẹ̀ ilẹ̀ àtàlà àti mọ́sáàjìdá a gbọ́dọ̀ ti gbàdàgbà ọlọ́ọ̀bì tán àti mọ́sálásí mẹ́ta. mọ́sálásí àkọ́kọ́ òní mọ́sálásí ọlọ́wọ́n ọba àbẹ̀ ìwọ̀ tó wà ní mẹ́kà ìkejì òní mọ́sálásí ànẹ́bí sallallahu alaihi wasallam ìkẹta òun náà ní àlùmọ́sílẹ̀ akọ́sọ́ tó wà ní Jerusalem lẹ́yìn rẹ̀ ní àlùmọ́ ọlọ́ mọ́sálásí ní wọ́n máa ń eléyìí tó ṣe bá ń sọ fún olè ń bò mí àti wọn mẹ́ta ọ̀tún adún náà ń lọ ọ̀bàdàn kí wọ́n fẹ́ẹ́ kẹrin ní àbí tẹ̀yìn àbọ̀yọ̀. lérò torí ká sinmi wọn sàn náà. ẹ wọ àwọn ìyàní alẹ́bí nìkan mọ́ sàkó bẹ̀lmọ́ sàbẹ̀ ṣàfẹ́ rahimahullah táwọn bá ti sàbẹ̀ wà láti tẹ́ báyìí wọ́n á tún fi ọrùn mọ́tò rọ́kọ̀bà ń bẹ lọ́dọ̀ tiwọn. yàní akadu هذه الأشياء من حديث أبي هريرة رضي الله تعالى عنه wọ́n mú ọ̀rọ̀ yẹn nínú hadith àbí ìrẹ́ràn ọlọ́run kó bá ní yọnu sí. hadith tó mú wáyé pé tẹ́gùlógó lẹ́yìnyẹ́tú hayitú yẹ́gùlógó ọ̀rọ̀ bí ọ̀ṣọ́ ìmọ́lẹ̀ ti ń kọ yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ yóò bolẹ̀ débi tí orí balùwà alábàdé. wọ́n wá ní àbáwọ̀ àbí ìrẹ́ràn ọ̀jẹ̀ lọ́tà láàmì tí wọ́n bá fẹ́ sàlùwà lá tí wọ́n bá fẹ́ ṣe ọwọ́ wọn ó ṣe títí tí wọ́n bá ti débi ìgbọ́n tó fi kún débi tí wọ́n bá fẹ́ ṣe ẹsẹ̀ wọ́n ṣe títí wọ́n tún ṣe débi ojúgun tí wọ́n bá ṣe orí tán tí wọ́n ṣe àgbọ̀n wọ́n tún ṣe kíni ọ wọ́n pa ọrùn. eléyìí ọjọ́ àgbọ̀yé àbí ìwẹ́rà àtẹ̀lé náà àwọn afá wa àwọn gbàgbọ́yé wípé ẹni ọba mú hadith ìwà lọ́gbàdì ìyẹ jù ọ̀sánẹ́bì gbọ́yé tọ́rọ̀ lọ́gbàdì ìyà ó yẹ kó lè màlàyé ẹ̀ ọ̀sẹ́ni tó yẹ kó màlàyé ẹ̀ àti báwọn ènìyàn máa ń ṣe àfihàn wà fún ọwọ́ làwọn ṣe ń tó ṣe pé wọ́n máa ti tún ṣe àlọ́ àlá wọ́n tún máa ṣe kí ni wọ́n á ṣe náà ṣe ọ̀rọ̀ kọ́ra èèyàn lè sọ fún òun ní kírun lẹ́yìn rẹ̀ èèyàn lè sọ pé bí tábí ti dé náà ní pé kí pa ojú èèyàn ṣàlàyé bẹ́ẹ̀ fún ọmọ àyà. àwòrán wà nínú àtẹ̀kọ́ wọn tó ẹyẹ dà pé ó pé àwọn olùkọ́ mi lọ́sọ̀ ló lè sára sáyé. gbàdúrà tó ti yá lọ́bẹ̀rẹ̀ fún mi obìnrin rẹ̀ fẹ́ràn bá wọn ní òun náà lórí ìlú wọn fẹ́rẹ̀ sí lára. pẹ̀lú aṣọ àwòrán. ẹyẹ wá ṣé kí àwọn ọjọ́ ìyẹn ìyá kò kò kò bá àwòrán nǹkan tó bá jẹ́ abẹ̀mí pàpàdé lọ nígbà tó ti ń kírun torí wọn darí kan náà ni pé mọ̀lẹ́kà ò ní wọnú létí àwòrán abẹ̀mí bá wà mẹ́. ọ̀tún ìmọ̀mù tó àdúgbò ó tóbi kọjú dọ́lọ́run a ní ọgbà dèrò gbogbo àwọn ọmọọmọ kò kí ìbẹ́yẹn ẹ̀kọ́ ẹ wá dáwúrà wáyà ẹ̀kọ́ ẹ wá dáwúrà dáwúrà tó là ìmọ̀tì wà lẹ́rọ̀lẹ́ náà. ẹ fún jẹ sí ni oúnjẹ àpòwé gbogbo ẹ ẹ̀hẹ́ eh, eh, àwáríjà ni wọ́n wà àwọn arojú lè lè mọ́mù pé ẹ̀hẹ́ ló ó ti ẹ lè mọ́mù wà lè mọ́mù ọ̀gbọ́dọ̀ wọ́ sọ ní fọ́tò àbẹ̀mí ọ̀gbọ́dọ̀ lọ́wọ́ kí mo bá wọn jẹun ọ̀tọ̀ rẹ̀ tí yẹn bá rí tí yẹn wá ìmọ̀mù mi pàpà jùlọ irú èyí tí àbá wa wọ̀ ọ̀dà láti fi kírun àbẹ̀mí ní bẹ́ẹ̀ àbẹ̀mí méjì ẹ̀sìn àtẹ̀yàn irú èyí tí wọ́n dá wa wọ̀ yìí náà tí kì í sẹ́ ní mọ̀ ya kò mẹ́ gbogbo kí ni ẹ̀yà ṣàkíyèsí àwọn ti di ipa àlè má n má hàn wá lé mọ̀ àwa sì má akọ́ sí wọn wọn kàn rà dọ́gbọ́n gbé kí ni kò kí n jà.